ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته إيه رتام بالو من زاد المعاد أتي النبي صلى الله عليه وسلم بوتسيسي مكة tọ́lọ́mọba بافون ṣẹ́gun لوري àwọn ará bẹ́ẹ̀ mẹ́ta tó ibi tí a ti bí i àti bẹ́rù tó ṣe bẹ̀rẹ̀ sí ní bí a tó tó ṣe bẹ̀rẹ̀ sí ní bá àwọn ànsọ́ọ̀rù ilé ìgbà táwọn ibi ti ní ìṣẹ́gun tán lórí àwọn ará Mẹ́kà tílùú rẹ̀ ti padà bọ́ sí lọ́wọ́ ó ṣeéṣe kó má padà sí Madina mọ́ ṣùgbọ́n kàkà bẹ́ẹ̀ sí lànàbì sallallahu alaihi wasallam ó fi dá wọn lójú ìpè ibi táwọn ti wá ìyẹn alimadina náà lòun tún padà sí lẹ́yìn ìgbà tó lọ́n ti fún un níṣẹ́gun lórí àwọn ará mẹ́kà Fudala ibn Umayr ibn al-Mulawih ó jẹ́ káfíìrì nígbà yẹn lẹ́yìn ìgbà tó ti rí pé anabi sallallahu alaihi wa sallam ti gba mẹ́kà ojú ti àwọn káfíìrì ó ti gba Mẹ́kà ó ti padà ṣẹ́gun gbogbo àwọn tinúbẹ́nu wọn á fẹ́ pa ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó kúkú pọ̀ nínú àwọn èèyàn ẹni tó ṣe pé mùnáfìkì ni káwọn ṣèṣe pọ̀ ń bẹ pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n tó ṣe pé kò sí pẹ̀lú ẹ̀ ló fi jẹ́ pé ojú. iná làwa lè rí kò sí ọ̀nà tá a lè gbà dínkù àwọn èèyàn torí ẹ̀ ló ṣe jẹ́ pé nítorí bá hàn sí wa lè fi ṣiṣẹ́ nítorí yẹn bá sọ jáde là lè pé èèyàn sọ ṣùgbọ́n tí ń bẹ́nu èèyàn ọlọ́run ọba nìkan ló torí ẹ̀ ló ṣe jẹ́ pé ẹni tí wọ́n fẹ́ ló lè máa lè mẹ́ni tó fẹ́ ọ. anabi sallallahu alayhi wa sallam ó ń ṣe tawaf lérò pé ńgbà tí gbogbo èèyàn ti wọnú islam ní mẹ́kà kò ní fẹ́ sẹ́pẹ́ nìkan tó wà lórí kófò á ń bọ̀ síbọ̀ sí kẹ́nìkan á jẹun yó Achif àkùtì ọ̀fẹ́ achieve wọn ni kó wọn rí pọ̀ ń pa anabi muhammed ọlọ́nkọ́ mẹ́sàn-án lórí ibú nítorí kù fún ọ̀nì kó wọn pa nàbì áá ah, ah, kí ló ń fẹ́ kí history kọ́ sọ nípa rẹ̀ irú àtúbọ̀tán ò ní wọ́n fẹ́ Fudala ibn Umayr ibn al ó gbèrò láti pa ànábì sallallahu alaihi wasallam nígbà ànábì ṣe tawaf eléyìí tó túmọ̀ sí pé kìí ṣe ní ìsìn láti ọjọ́ tó ti pẹ́ làwọn èèyàn ti máa ń gbèrò láti dáràn nítòsí kaaba ẹ rí i pé ànábì ṣe tawaf lélẹ́yìn ronú pò ń fẹ́ pa kódà kó ti kópa ànábì sí àyíká ní ti ṣe tawaf wọn ò ká nǹkan tí ọ̀dà nítorí pé òun sáti àchíìbù aim kíkọ́ wọn pa ànábì bẹ́ẹ̀ náà ni lónìí á rí púpọ̀ nínú àwọn èèyàn tó ti pa ọ̀dà àníyàn a sì mọ̀ pé yàtọ̀ sí gbogbo olùlé ayé anybody tó bá gbèrò láti sọ àìdá mẹ́kà ọlọ́run ó fi àbúrúkú jẹ ó gbèrò ó tí ì ṣe yàtọ̀ sáwọn àlómi yàtọ̀ sáwọn àyè míì tó bá kàn gbèrò láti hùwà abú ó gbèrò láti sọ̀rọ̀ abú ó gbèrò láti ṣèṣe kúṣe ọlọ́run ọba ò ní fi bí ọ́ léèrè láàyè bòmí lópin ìgbà tó o bá ti sọ jáde tó sì tún ní tó tí ì hù níwà. إن الله تجاوز لي عن أمتي ما حدثت به نفسها ما لم تعمل أو تتكلم Ọlọ́run sàmójúkúrò fún mi lórí ìjọ mi nípa tí wọ́n máa ń fẹ̀mí wọn sọ lópin ìgbà tí wọn ò bá ti sọ jáde tí wọn ò sì ti hù níwà bíi ti mẹ́kà kọ̀ tó o bá ronú kó o fẹ́ hù ọ̀daràn lásán o ti dáràn ní mẹ́kà ọ̀pọ̀lọpọ̀ wá wà sẹ́kì wọ́n lọ hajj kìí ṣe nítorí tọ́lọ̀ wọ́n lọ sí hajj báyà nítorí èrò àti lọ jalè kọ́dà ìwádìí tún fi hàn wọ́n àwọn olórí ibú kan àti máa kó wọn lọ bẹ́ẹ̀ tó ẹ pé àwọn gang àti group olè tó àwọn tí wọ́n tó bá ti dàsìkò hajj tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n á kó wọn ránṣẹ́ nísìnyí ìgbà tí wọ́n gba àwọn èèyàn láyè kí wọ́n máa lọ ọmúra ó ti pọ̀ gan gbogbo ìgbà nínú gbogbo ọdún náà ni wọ́n lè lọ ọmúra. táwọn yóò tún lọ rẹ̀gẹ̀dẹ̀ ní ìsìn ó súnmọ́ kó tó pàwọn ẹni láabi náà gbogbogbò náà wọ́n ń ti àwọn olè náà ránṣẹ́ bá sọ àwọn olè gáǹgì gáǹgì gáǹgì láwọn kọ́ńtì kọ́ńtì kọ́ńtì àwọn bẹ nínú wọn àwọn tó ṣe pé wọ́n kó wọn ránṣẹ́ láti ru nàìjíríà ń bì ó bẹ nínú wọn àwọn olè tó ti egypt subhanallah ibi táwọn ẹrú ti ń láti bẹ lọ́n kó forí ẹsẹ̀ jìn àwọn ibẹ̀ ni wọ́n tún ti lọ rú ẹrù ẹsẹ̀ ọmọ burú jáì kò tiẹ̀ da rárá kéèyàn wá jẹ́ pé ibi tí àwọn ẹrú ọlọ́run ti ń wá pé forí jìn àwọn ibẹ̀ lọ máa dáràn ó jẹ́ pẹ́ lómi ibi ti ṣe olórí ibú kan ti mọ́ ní òkè bọ̀ ń kùn lérò yọ síwájú yẹn owó ló dì síbẹ̀. Si onímọ̀ yìí pé onítìyìn jẹbẹ̀ ìnìkùn rẹ̀ rọra tóbi báwò sọ̀rọ̀ kan rí tẹ́jẹ̀ nǹkan lẹ̀. bákan náà nígbà míì akramakumullah ẹ̀rọ ẹlòmíì kó rí pé ṣe tọ́wáfù yẹn yóò rí pé owó tó mú débi tí òun ti fẹ́ ṣe tọ́wáfù wọ́n ti rẹ́ mú ńlá bọ́fẹ́ kó ṣe pé wọn ọ̀rẹ́ mára rẹ̀ so gbogbo eléyìí ọ̀yẹ́ kó ṣẹlẹ̀ nítòsí ilé ọlọ́ọ̀ ṣùgbọ́n kò ní yà wá lẹ́nu láti ojú ayé ànábì Muhammad sallallahu alaihi wasallam láti rẹ́ni tí ń gbèrò láti pa ànábì níbi tá ànábì ti ń ṣe tọ́wá. akramakumullah wọn bẹ nínú àwọn aláìní bẹ̀rù ọlọ́ àwọn tó ṣe é pé ìgbà tó ṣe pọ́kùnrin àtobìnrin àyíká náà láti jọ ń ṣe tọ́wá kò sí pé bóyá àyè ìtọkùnrin ni eléyìí tóbìnrin ni wọ́n gbìyànjú rẹ̀ kò ṣeé wọ́n gbìyànjú àti ìyá kò tí ì ṣeéṣe wọ́n lọ́n ó lè padà sọ ọ̀nà kan tí ó fi ṣeéṣe ṣùgbọ́n ń gbọ́jẹ́ pé lójú ayé ànábì gan sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe tawaf bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe sọ̀fà àti márùwà ọkùnrin àti obìnrin náà wọ́n máa lọ ó tilẹ̀ jẹ́ pé àwọn gbìyànjú láti yẹra fóbìnrin lóde wọn bá ṣe lágbára mọ́ bẹ́ẹ̀ làwọn aláìlórí lọ́kàn làwọn ti wọ ibi táwọn ti ṣe tawaf yẹn pẹ̀lú àníyàn pé àwọn fẹ́ lọ́ọ́ máa lẹ̀dí máa obìnrin yọ àmọ́ ama, gbogbo ibi táwọn obìnrin bá wà ní ọmọ kíra rẹ̀ bọ̀ ọ̀daràn yọ ọmọ wa lọ lórí tọ́wá fún ẹ yọ akáwọ́ sókè pété ẹ wò mí o kìí ṣèmi mò ń tira mí o àwọn èèyàn ló ń tì mí o mo dà gẹ́gẹ́ bí ìyẹ́ àbí ewé gbígbẹ tí atẹ́gùn ń gbé lọ síbi tó wù ní o subhanallah ilaahu ìdí ọ̀daràn sì ti le wọ́n ń tì ọ ni o àmọ́dì rẹ̀ sì le. subhanallah ẹyẹ máa wo ọ̀pọ̀lọpọ̀ kan ló lọ sí hajj náà ń tara ẹ̀jẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ kan ló lọ sí umrah ń tara ẹ̀jẹ̀ ni nítorí pé ẹ̀sìn rọ́wò náà ló tó dá kàn ibi tí wọ́n ti ń ru ẹrù ẹ̀sẹ̀ dálẹ̀ lọ́pọ̀lọpọ̀ ti ń gbèrú débi pé obìnrin yẹn gba tí ò ti fura sẹ́wọ̀n pé ọkàn wa rọ̀ mẹ́sìn jura wa lọ ẹlòmíín gbà tí wọ́n ń sẹ́sìn ọkàn rẹ̀ rọ̀ mẹ́sìn yẹn débi kó nǹkan ò rẹ̀ so ìgbà tó obìnrin tó wá fura ó tó nǹkan kan lè nǹkan kan lè ẹ ìjọba kí èèyàn so tó kọjú tó kọjú ibi táwọn èèyàn ti wọn ru ẹrù ẹsẹ̀ dálẹ̀ ni wọn ti fẹ́ gbèrú tọkìlọ ọkọ pòórá ni bá wọ jama tẹbẹ èèyàn ni ò rí ọmú ó kú kọ náà tó fi sá mọlọ lọ tó bá di lọ́la gbẹndẹ àlùkìyàn torí de eléyìí báyìí ó ti pẹ́ táwọn èèyàn ti máa fẹ́ ṣe aburú nítòsí Káàbà fòlọ́ọ̀lá yìí ó ń wá ọ̀nà láti pa sẹ́sì máa ń pé ńgbà yẹn kò sí ìbá ẹni tó bá pààyàn ẹni tó ní tó lè lò jù tó lè tó lè lọ bá ẹni tó fẹ́ pa láì súnmọ́ òun náà lọ fà bó lọ́sọ̀ á mọ́ fà lọ́bi tó ti fẹ́ ṣe tọ́wà kò ṣeé ṣe tó bá tó lè fọbẹ́ sára ó lè fi dàkọ́rùn tó gbogbo eléyìí bùkátà kò súnmọ́ ẹni tó fẹ́ fi sá ẹni tó fẹ́ fọbẹ́ gún ẹni tó fẹ́ fi dà sá wàá súnmọ́ fùdọ́ làwọn gbìyànjú láti súnmọ́ anabi wa muhammed sallallahu alayhi wa sallam ó ń súnmọ́ anabi sallallahu alayhi wa sallam a sọ pé afudọ́lá ṣé fudọ́lá ni ẹ tọ́ ẹ sì mọ̀ ká ní sẹ́ńkẹ́ ètùfù ní kí èsàkùlẹ̀ ṣé fudọ́lá ni ẹ qala na'am fudọ́lá ó ní bẹ́ẹ̀ ni fudọ́lá tù ní ya Rasulullah ẹ wò nǹkan bẹ ẹ nǹkan bẹ ṣé atúlẹ̀pẹ́lẹ́ yìí náà lè máa rọ aburú sí ni ìwà ànábì fúdọ́là ni qala madha kunta tuhaddithu bihi nafsak ó ní kí ni tó ń bẹ́ mi ara rẹ sọ sẹ́wọ̀n kérò rẹ̀ ni kò ń fẹ́ pa ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam qala la shay ó ní nró kankan o kuntu adhkurullah mọ̀ ń ṣèrántí ọlọ́ọ̀ni zikiri gan ṣera rẹ̀ zikiri gan ṣera rẹ̀ tálẹ́ni tó fi mọ ànábì sallallahu alayhi wa sallam. allah àwọn ò lè ma àwọn ò ma ẹni tó bóyin sí ọ wọn náà rọ abóyin sí kí ló dé tó fi bóyin allah wà lọ àbọ̀ yóò bóyin pé kí ni ìjọ tí mo bá rọ ọmú tí mo bá rọ ọmú níwọ̀n nìkan ẹ ń gbọ́n pọ́npọ́ lórí tó kú dànù kò burú sájẹ rẹ́rìn sí ọkọ ọmọ tiwa tòṣùpá nàbí ọ̀nà tí ìbá ti ما lọ́wọ́ ما fi فضحك النبي صلى الله عليه وسلم ثم قال أنا بوارين يا واسوك استغفر الله أجا ترى أفوريج أجا ترى أفوريج يجي أكو وأفضاله وأنسى ذكر الله بي so anabi wa ti da akọju sakoto wa já wa ni a ta pé díkìrúlá àbí kí ni olóhùn ṣe tọ́ ọ bá gbé ẹnu ẹ lọ́mọ tó ń bá anabi ọ̀sọ̀lọ́lá àtẹ́lá kẹrẹ́ rí ni pé wá àforíjì tọrọ àforíjì lọ́dọ̀ ọ̀lọ́ wọ́n bùdọ́là ó ṣe díkìrúlá kankan ó ṣe díkìrúlá kankan tọrọ àforíjì lọ́dọ̀ ọ̀lọ́ anabi wa gbé ọwọ́ rẹ̀ líláyà ọkàn fùdọ́là bàbà lẹ́wọ̀. ọ̀dọ́ làwọn máa ń sọ yìí pé lẹ́yìn rẹ̀ pé wàlọ́hì máa rọ̀fà àyẹ̀dọ̀hù àn sọ́dẹ̀rì hàjà máa kọ́lọ́kọ́lọ́hù ṣayán àhàbà ilẹ̀ yẹmin ànábì ò gbọ́wọ́ rẹ̀ kó lórí àyà mi títí mo fi rí i pé kò sí nǹkan kan tó lọ́n dá láyé yìí tí mo fẹ́ràn tó ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ajẹ́ pé kórìíra ní mú ni máa lépa. aburú sọmọlàkejì ìkórira ní mú ni máa fẹ́ kọ́ bàjẹ́ fọmọlàkejì ìkórira ní mú ni máa jẹ́ kó se ni bí ẹni kí ẹnìkan kú bí kẹ́nìkan kún túfọ̀ rẹ̀ bí kẹ́nìkan ẹ̀ so lẹ́yìn ìgbà tí anabi sallallahu alaihi wasallam tó ti gbé ọwọ́ sí láyà ó wá rí i pé kò sẹ́nìkan láyé tọ́lọ̀ ń dá tó ń fẹ́ràn bí anabi wa Muhammad sallallahu alaihi wa sallam ó túmọ̀ sí pé tífẹ̀ bá ń bẹ ẹnìkan ò ní wá aburú fọmọlàkejì o tífẹ̀ bá ń bẹ ẹnìkan ò ní ro aburú sọmọlàkejì tàjẹ́ pé kò sífẹ̀ là ń sọ sọkúsọ síra wa kò sífẹ̀ là ń wá aburú fúnra wa kò sífẹ̀ là ń wo bíi kápẹ́ wọ́n túfọ̀ lágbájá fún wa so torí ẹ̀ lànà bí wa sallallahu alayhi wa sallam ó sọ pé la yu'minu ahadukum. حتى يحب لأخيه ما يحب لنفسه كيف يقبطك كيف يفقوا لا أنا مسلمي ما دان النبي صلى الله عليه وسلم أن لا تدخل الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا ألا أدلكم على شيء إذا فعلتموه تحاببتم قالوا بلى يا رسول الله قال أفشوا السلام بينكم تنتريه nínú sábàbí tó jẹ káwọn èèyàn wà àlùjáná nù pé kí wọ́n fẹ́ràn ara wọn lẹ́yìn náà almuslimu akhul muslim almuslimu akhul muslim mùsùlùmí tẹ rí yẹn ọmọ ya mùsùlùmí tó mùsùlùmí ò ní dunnú pa burú sọmọ yóò kò ní dunnú pa ìdá sọmọ yóò torí ẹ ìdí ni tó fi jẹ pé tí a bá fi lè jẹ kí ìjọmọ ya mùsùlùmí kó rinlẹ̀ láàrin wa àní máa wá aburú fúnra wa. qala Fudala faraja'tu ila ahli wọ́n á padà sílé lọ́dọ̀ fámìlì mi. famarartu bimra'atin kuntu atahaddathu ilayha wọ́n á gba ọ̀dọ̀ obìnrin kan tí mò ń bá sọ̀rọ̀ tẹ́lẹ̀ kótó di pé mo lọ bá nàbì pé mo fẹ́ pa. faqalat obìnrin yìí wá sọ pé halumma ila al máa bọ̀ ká máa bọ̀rọ̀ wa lọ. faqultu la mo ní bọ̀rọ̀ kankan lọ́mọ́. وانبعث فضالة يقول فضالة بارورة وبرس سويك قالت هلم إلى الحديث فقلت لها يأبى عليك الله والإسلام يأبى عليك الله والإسلام ó ní ọmọbìnrin yẹn sọ pé máa bọ̀ ká máa bọ̀rọ̀ wa ti tẹ́lẹ̀ lọ mo bá ní rárá o ọlọ́run àti islam kò ní jẹ́ kí n tún padà sí di ọ̀rọ̀ ma لو قد رأيت محمدا وقبيله تبارك وانا بارا النبي محمد صلى الله عليه وسلم أتمام ليرة بالفتح يوم تكسر الأصنام ní ọjọ́ tá nàbí borí àwọn ará mẹ́kà lọ́jọ́ tí wọ́n fọ́ gbogbo èrè wómúwómú tí wọ́n náà bá rà nàbí ní obìnrin yìí lọ́rọ̀ èyí ti di iná lọ́ọ̀hì ọ̀pá bẹ̀yìn náà rí pé ọlọ́run ọba lọ́hàn báyìí ẹ̀sìn ọlọ́run ọba ti hàn ó ti lékè wash-shirku yaghsha wajhahu al-idlamu ṣùgbọ́n ìṣẹ́bọ sọ́lọ́run òkùnkùn bírímù bírímù ló bò malẹ̀ lọ́jọ́ yìí kí á lọ ní ká máa wá sùn kí ni àbá tún máa sùn èmi dúpẹ́ bọ́lọ́ èmi ti di mùsùlùmí báyìí ẹni fùdọ́ọ̀lẹ̀ ó ti di mùsùlùmí tẹ́lẹ̀ náà lójú ayé ṣùgbọ́n ìsìláàmù rẹ̀ wá ní agbára nísì eléyìí tó túmọ̀ sí pé tó bá ti pàǹdà bí ọ̀sọ̀lọ́ àdùsẹ́lẹ̀ bó ti ṣe rí kó fẹ́ pa ọ́ ó lè sọ pé kí bọ́ọ̀lù ayọ̀ tó fi mí sóúnjẹ ọ̀sán ẹ̀jẹ̀ ń fi sóúnjẹ àárọ̀ tánàbí nìkan bẹ́ lórí tó bá tánù wọ́n tánù kò ní sọ gbogbo orú eléyìí torí ànábì fi sílẹ̀ Sufwan ibn Umayyah àti Ikrima ibn Abi Jahl àwọn méjèèjì sáńjọ̀ wọn jọ́tà nàbí gba mọ́kà tí wọ́n gbọ́dọ̀ ní kí wọ́n pa wọn wọ́n á túlẹ̀. Safwan Umayr ibn Wahab al-Jumahi ńlọba wá ìfinilọ́kànbalẹ̀ lọ́dọ̀ anabi Muhammad sallallahu alaihi wasallam anabi sì gbà pé anabi sallallahu alaihi wasallam wọ́n ní láwàní rẹ̀ èyí tó jẹ́ pé ó wé wa mọ́kà ó fi sàmì pé mo ti fún ní security kò sí nǹkan kan tí ó ṣe. Umayr ọwọ́ àlọ́ bá Sọ̀fúnwàn ní ìgbà tí Sọ̀fúnwàn tó ń gbìyànjú láti gun ọkọ̀ ojú omi sá torí pé you are declared wanted and tán bá mú ọkàn pọ̀ wọ́n sá fi ọwọ́ kọ̀bá àjókù rẹ kọ̀bá àjáyè rẹ sẹ́wọ̀n pé gbogbo bíi téèyàn ọ̀mọ̀lẹ̀ ọ̀ sàlọ̀ bàbá yìí fẹ́ gun ọkọ̀ ojú omi kọ́ máa sàlọ̀ ìní ọ̀mẹ́rù bá ọ̀mẹ́rù ni dandan padà sọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam wo láwọn ní anabi ni anabi fi sàmì pé òun ti fi ọlẹ̀ lọ́ba ni tó torí. ọ̀rọ̀ apàdà apàdà yìí báyìí wọ́n fẹ́ fún mi lóṣù méjì náà kí n fi ronú ara mi tọ́ sọ fún pé mo fún ọ lóṣù mẹ́rin ó sì padà wá ìnáwó fi sílẹ̀ Ummu Hakim bintul Harith bin Hisham ó ìyàwó Ikrima ibn Abi Jahl òun ti gba Islam. olówó atọrọ ìfinilọ́kànbalẹ̀ fún ọkọ rẹ̀ lọ́dọ̀ anabi muhammed sallallahu alaihi wasallam mọ̀rọ̀kọ́ ẹ máa ń tọ́sẹ̀lẹ̀ ńlẹ̀ nítòsẹ̀lẹ̀ ní pé mùsùlùmá ọjọ́ ìyàwó káfíìrì ìyàwó rẹ̀ gba islam òun ò tí ì gba islam tí òfin tó ní mùsùlùmí bìnrin kò lè jẹ́yàwó fún tí ò tí ì sọ̀kalẹ̀ nígbà náà ni àbó ti sọ̀kalẹ̀ ànábì ó ní kí wọ́n wojú wọn bóyá náà gba islam ti ní òfin pé mùsùlùmí bìnrin jẹ́ ìyàwó fún káfíìrì ọkọ ó garanti pé kí ìyàwó wa sáré lọ gbọ́kọ níbi tọkọ sá lọ ní Yemen ó wá lọ fún ní ìdánilójú pánàbí sallallahu alaihi wasallam ó ti ní kí wọ́n mọ̀ pa ọlọ́wà dá padà sí Mẹ́kà Sọfúnwán ìyàwó rẹ̀ òun ti gba Islam òun ò ti gba Islam Ẹkírìmà ìyàwó rẹ̀ ti gba Islam òun náà ti gba Islam ṣùgbọ́n nígbà táwọn méjèèjì gba islam anábì fi wọ́n sílẹ̀ pẹ̀lú àwọn ìyàwó wọn ó fi wọ́n sílẹ̀ pẹ̀lú àwọn ìyàwó wọn tó eléyìí túmọ̀ sí pé tíyàwó bá tíyàwó àtọkọ bá jẹ́ káfíìn tí ìyàwó tó ń bá gba islam nígbà tó kò tí ì gba islam àyè ń bẹ fọ́kọ láti tún máa jọkọ lọ fún ìyàwó yìí. lópin ìgbà tọkọ náà bá islam kóbìnrin yẹn tó parí ẹ̀ẹ́dà nítorí pé obìnrin yẹn kó lè bá a lọ lálàáfíà ó ti láǹfààní àtúlọ́ba rẹ̀ àmọ́ kó lè bá a lọ lálàáfíà à ń bùkátà pé kó ṣe nǹkan sùn táàbì mọ̀ pé àpò òbí rẹ̀ ń kọ́ ọmọ kò islam láàrin ìgbà yẹn àjẹpọ̀ náà ló níyàwó tí o bá gba islam láàrin ìgbà yẹn tíyàwó bá fi lọ ẹ̀sà ń bẹ lọ́dọ̀ ìyàwó tíyàwó bá fẹ́ kókó kọ́fẹ́ òun padà yọ fẹ́ ọba gbà mọ́ ìyàwó lè lọ fẹ́ lòun àwọn eléyìí anábì fún wa sílẹ̀ pẹ̀lú àwọn ìyàwó wọn lórí ìgbéyàwó tó ti wà láàrin wọn tẹ́lẹ̀ ó ibn alxuzaari ọkọ aláṣẹ wípé kó lọ tún àmì dáǹfẹ́ ń dá haramu mà yàtọ̀ síbi tí èsì haramu kó lọ tún mà àwọn àmì kan wà tẹ́kítù bá wà ní mẹ́kà ó rí bí wọ́n ti ṣe ṣe nìsín láyé john ló ti wà àmì yóò fi hàn pé ibi o láti bí lọ o ti jáde kúrò nínú haram láti bí i lọ o ti wọnú haram sẹ́wọ̀n káwọn òfin kan bẹ tọrọ ma haram gẹ́gẹ́ bí o gbọ́dọ̀ sọ dẹ́ńbẹ̀ gbogbo ẹran tí wọ́n bá ń lé bọ̀ látòde haram tó bá ti wọnú haram ó ti dẹran alápọ̀nlé tẹ́nìkan kan gbọ́dọ̀ ọjú mọ́mọ́ dípò pọ̀ lóko. tọ́ haram yẹn tó bá fẹ́ ṣe umra ó lè gbé ihram nínú ẹ̀ àfi kó jáde lọ sóde haram ibẹ̀ ló ti gbé ihram kó tó wá wọlé wá sínú haram àyàfi tó bá ní kó o fẹ́ gbé ihram hajj láti ibikíbi tó o bá wà kò bá jẹ́ inú haram kò bá sì jóde haram. níbi tó ṣe yí pé kò jìnnà tó mi kọ́t látàyè rẹ̀ yẹn náà ti gbé ihram tó bá jẹ́ hajj. haram níbẹ̀ kò sáyè láti yànyàn jẹ kò sáyè láti pààyàn nípa àbòsí nínú haram ẹni sì haram ti Mẹ́kà nípa sọlẹ́ẹ̀tì ọ̀rọ̀ tó bá ṣe sọláàtì nínú haramu mẹ́kà lórí ọ̀rọ̀ kan nínú ọ̀rọ̀ táwọn olùmọ̀ sọ ó gbà ládàá sọláàtì yẹn nígbà ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn yìí ti pé nínú mọ́ṣáláṣí mẹ́kà o àmọ́ nínú haramu mẹ́kà tó bá ń sọ̀rọ̀ haramu mẹ́kà ìyẹn ni pé gbogbo bí tó wọnú bọ́dà haram. nínú rẹ̀ ní Mina nínú rẹ̀ ní na ó jìnnà débẹ̀ ó sì tún wá alágbá bíi títí dé Tan'im lọ́nà Madina tó gbogbo haram yẹn tó bá ti sọ láti níbẹ̀ yọ̀dà bí gbà tó ti sọ láti ní Masjidil Haram. nítorí pọ́lọ́mù bá sọ yìí pé innamal mushrikuna najasun. فلا يدخل المسجد الحرام بعد عامهم هذا ni ẹ̀gbin ni àwọn ọ̀sẹ̀ bọ̀ ọ́ torí náà látọdún yìí lọ́wọ́ ọ̀gbọ́dọ̀ tó wọnú mosilasi mọ́ta àbọ̀ ọ̀mọ́ ṣé mosilasi nìkan ni wọ́n ní wà gbogbo haram torí ẹ̀ wọ́n ní ajẹ́pé ìdájọ́ haram ìdájọ́ mọ́síláṣí torí ẹ̀ tẹ́ bá ti sọ̀rọ̀ ẹ̀ ní mọ́sálásí àdúgbò yín ní mẹ́kà ẹgbàládà ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún rúṣọ láti yàn tàbí ẹ pé nu haram náà ni ọ̀rọ̀ kan ní ọ̀nà ọ̀rọ̀ àwọn olùmọ̀ ọ̀rọ̀ mi sọ pé ó dé mọ́sálásí péyàn lọ mọ́sálásí ló péyàn mo rò pé lẹ́yìn náà tó bá tún lọ mọ́sálásí yẹn yàtọ̀ sí ọgọ́rùn-ún lọ́nà ẹgbẹ̀rún lọ́nà ó tún gba ládá tó tún pọ̀ bí jàmá àti ẹjọ́ ṣe sọ láti lẹ́yìn máàmù ṣe pọ̀ tó nítorí mọ́sálásí téèyàn méjì ti tò lẹ́yìn máàmù ládá àwọn jàmá yẹn ò dàbí mọ́sálásí téèyàn ogún ti tò kò dàbí mọ́sálásí ọgọ́rùn-ún méjì ti tò kò tí èèyàn gbẹ̀rún méjì ti tò àbí òye wa ha torí bí jàmá bá tún ṣe pọ̀ sí bẹ́ẹ̀ ni ládá yóò tún ṣe kíni yóò tún pọ̀ abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ táwọn èèyàn máa ń sá fún sọ̀látù jamaa láwọn àwùjọ wa mùsíbà mùsíbà torí ẹ̀ akramakumullah anabi sallallahu alayhi wa sallam ọ̀pá Tamim ibn Usay al-Khuzai láti pé kó tún sọ àmì dáǹfin haramu mà síbi tí èsì haram kọ́sọ́ dọ̀tún. lónìí àríkàn ti mú àwọn ògiri ńláńlá ògiri ńláńlá ògiri ńláńlá ògiri ńláńlá tó tún kẹnu ó tóbi ọkẹnu ó tóbi ọkẹnu wọ́n sì kọ sí lára kọ sí wípé ibi haramu sí ni òde haramu gbogbo tó haramu gbogbo tó bá wọ ọmọ ara wà nìyẹn náà ni lẹ́yìn ọ̀rẹ́yìn wọ́n padà tún ṣerú àwọn àmì yẹn náà sọ náà torí pé alimẹ́dínà haram ló náà haram ló náà nítorí rẹ̀ a ní alḥaram al-makki a sì ní alḥaram al-madani torí ẹjẹ máa ti wọ Madina lágbọn ọ̀nà Mẹ́kà àbí lágbọn ọ̀nà Jidda ọ̀nà kan náà ẹjẹ máa ti wọ Madina àkọ́kọ́ ń tó ọkọ máa rí pé bá ti súnmọ́ àti wọnú Mẹdínà ni wọ́n máa ráwọn àmì haram ó ti bẹ̀rẹ̀ láti bì so haram yẹn gbogbo bí tó wọ̀ gbogbo bí tó dé wọ́n sàmì sí so kò lè ṣeéṣe kí wọ́n rí bẹ́ẹ̀ pété ìbá ti kí wọ́n mójútó history màtánà bisalòlá àti sọlá ń sọ pé al-Madinatu haramun min 'irin ila thawb. haramu medina di na ẹyìr títí dé tọwọ kíni ẹyìr kíni tọwọ ẹ gbọ́dọ̀ wá díẹ̀ wọn ní àwọn òkè méjì kan ní tí wọn wá naanị kan sàtìbẹ náà ti bẹ̀rẹ̀ ọwọ alọ títí gbogbo bíi ti ń bẹ láàrin méjèèjì yẹn anábì ní kí wọn tún tún àmì yẹn ó sí pé kan náà bá dé gbogbo ò fi sòkò túmọ̀ sí pé ń sàdáadáa alẹ̀ láti ojú ayé anabi sallallahu alaihi ló ti pa Tamim ibn Usayd láti kó tún sọ irú àmì di ọ̀tún ilé ìjọba anabi sallallahu alaihi wasallam ọmọ ogun dìde gba wọn dìde pé kí lọ bá àwọn nínú àwọn àwọn lárúbáwá pàápàá jùlọ àwọn òòṣà tí ń bẹ láyìíká kàába ó gbé àwọn dìde pé gbogbo àwọn òòṣà yẹn ní pé fọ́ nínú àmì pé ẹ ti borí nìyẹn ẹ borí lórúkọ ẹ̀sìn so ẹ̀sìn yẹn gbọ́dọ̀ ẹ borí àwọn èèyàn lórúkọ ẹ̀sìn ẹ̀sìn tẹ̀yìn ń gbé lọ́wọ́ fi borí wọn gbọ́dọ̀ wá borí lórúkọ kẹ́ ẹ pé kálukú bá lè ṣe kọ́ máa ṣe ntọ́ bá wù kálukú kọ́ máa ṣe kọ̀ọ̀kan yín adé pé mùnàfíkì lẹ́yìn náà. kókó ntànàbì sallallahu alaihi wasallam tóbi wá gba Mẹ́kà èyí ń torí pé wọ́n fẹ́ tún gbà kó tún lékún sí nǹkan tí ń bẹ lọ́wọ́ rẹ̀ Islam náà Madina pẹ̀lẹ́ bọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ kò sí tọ́kọ̀ islam pẹ̀lú ọ̀sà kò sí tọ́kọ̀ islam pẹ̀lú ẹbọ islam pé gbé ọ̀sà kan lárugẹ kìí sì gbèrè kan lárugẹ bí tí wòlé ó kéré ma islam yìí sẹ̀sìn ká máa yèrè mọ́sálásí wo lọ wọ̀ọ́rí láyé tó rèrè àbí mùsùlùmí wo lọ wọlé rẹ̀ rí torí tí ń gbèrè lárugẹ tí ìbá sọlódò tí ọ̀dá islam mọ̀ torí akramakumullah mùsùlùmí ò sínú ẹni tó jẹ́ pé àkóso olùkọ́ bọ̀ sí lọ́wọ́ tí wọ́n máa gbé kí wọ́n máa gbẹ́ èrè kí wọ́n máa gbẹ́ èrè kí wọ́n máa kí wọ́n máa gbèrè níyì mùsùlùmí ò sẹ́ni kò sínú ẹni tó sì bẹ́ẹ̀ torí ìdè eléyìí báyìí nílùú àwọn mùsùlùmí níbi tí Islam bá ti lágbára ẹ̀ lè rèrè láwọn roundabout wọn. ẹ lè rí èrè ní àwọn kọ́nàkọ́nà o táwọn èrè wa jẹ́ rondórondó tẹ́lẹ̀ ìjọba kan gbẹ́ rondórondó ìjọba kan wá sọ wọ́n ti ràgàdù ràgàdù a'udhu billahi minash shaitanir rajim bẹ́ẹ̀ ni láwọn àlù kan ẹ wá sọ pé no alájú alájú kọjá báyẹn àwa àwa ah, èrè àmọ́ àforíkalẹ̀ fún kínní nígbà tí àyè ṣe kò burú nígbà tá a jí láàárọ̀ ọjọ́ kan làbá bá wọn ti kó ìgbẹ́gbẹ́lì mọ́ léèrè tẹ́gbẹ́ lórí èrè babalájé ọ̀kìnní kan là ìgbẹ́ wa ń bẹ lórí rẹ̀ gèlè mọ́ ẹ̀yin gẹ́gẹ́ bí ọ̀làjú tẹ́ẹ̀sì máa bọ̀ èrè alhamdulilah tẹ́ẹ̀ ní forí kalẹ̀ fèrè láéláé fa tẹ́ẹ̀ bá ti bẹ̀ sẹ́nu yóò dùn jọ pé yẹ́s àwọn tí ń gbére wọn mọ̀ wọn ara wọn kódà ìgbẹ́jọ́ tó ń dà sí lórí nkòtó ẹ̀ kí gbé wọn kọ́ jù bẹ́ẹ̀ lọ kí fi wẹ̀ gbogbo arẹ tẹ́ẹ̀ wí bẹ́ẹ̀ àbí ẹ̀ ló ṣe eré kò ní dáa fún wa dàgbẹ́lé bàbá alájẹ lórí <laughs> babalaji kọ́ nìyẹn ọ́ ah, no simbo babalaji nìyẹn ok so ẹ̀yin náà ti rí i pé gbogbo ẹ̀ ní ti islam wì náà ẹ̀yin ọ̀kan forí kalẹ̀ fún ni abẹ́ ti gbé èrè yẹn kọjá ààyè rẹ torí islam ọ̀farama ànífìlà fìlà ẹnìkan ni wọ́n yà sílùú kan bí roundabout. ẹnìkan á tètè fìlà yẹn lọ́wọ́ ni bàbá mojúbà ó mojúbà ó ìbà mi rèé o ṣùgbọ́n ayé rèé o bàbá ah, bàbá wo orí ẹ̀ ń dàrú ọ̀ya wèrè bàbá kan sí mẹ́ẹ̀ orí à fìlà bàbá nìyẹn tó eléyà bí ọ pé gbogbo ò tí ì gbẹ́ èrè o fìlà lásán o la ilaha illallah tòtúrí àwọn mùsùlùmí bẹ́ẹ̀ tù. àwọn mùsùlùmí bá tù torí di ilé islam ọ̀farama ọ̀farama nítorí gbogbo nǹkan tó ṣeé ṣe kó tì ọ lọ sídìí kọ ọ̀dọ̀ ṣẹbọ lẹ́yìn tó ti jẹ́ mùsùlùmí islam ò lè ọ̀jìnà ń bẹ̀ sẹ́dẹ́n lè dára ẹ̀ islam ó di gbogbo ọ̀nà tó lè gbéyàn lọ sídìí àtúnṣe ní ti ọ̀dà alẹ́ wa ni gbogbo àwọn èrè tí ń bẹ láyìíká ẹ̀ wò nínú àwọn èrè gbójú kóńgbà kóńgbà rẹ ẹ wo Al-Uzza ẹ wo Manat al-Thalithah al-Ukhra ẹ fọ́ olùkpékpé anabi wa pèpè man kana yu'minu billahi wal yawmil akhir gbogbo àwọn èrè tó wà láyé láyìíká kàába láti fọ yìí three hundred and sixty idols sọmọ kékeré ṣe wà sá kíkẹ́ àlà wọn ṣe nulẹ̀ ayé gan. àkóso wo làwọn mójútó omi ní àbí láwọn òsàkú gbẹkugbẹ ìbẹ̀rẹ̀ orí ibù tóbi wá jẹ́ pé wọ́n wó wọn nǹkan kan ò tún dàrú láyé nǹkan kan ò sọnù láyé torí délé wọ́n fọ́ gbogbo wọn wómúwómú kálukú sinmi sẹ́mi pé òsàkì kò lágbára tó fi lè jà òsàkì gbèjà ara rẹ̀ àwọn ẹni tó ń bọ́ tó ń sìn ló máa ń jà fún àwọn ló máa ń gbèjà rẹ̀ ní ìsítèrè kan bá bẹ́ẹ̀ lù tí yín náà tọkàn mọ́mọ́ máa pé tọ́ lọ fọ́ ó rí i pé kò sí ní tí ó sọ tó bá di tó bá mọ lórí wa tó sa kò sí tí ó sọ wàá fọ fáin fáin kọ́lá tó ti pé gbàtọ̀ ń fọ àlùjánu kan tún yọjú tó bá tún lè mú tọ́ sáù náà náà tó kò sí tí ó ṣẹlẹ̀ ń bẹ̀yìn mọ̀tà àwọn tí ń sìn àwọn èèyàn bíi tiẹ̀ àwọn ló béèrè àdírẹ́sì ibi tó ń gbé pé ọgbà ẹni bá ti tẹ́ntẹ́ nìkan ò ṣe rí ojú rẹ̀ ó rí sí ojú ẹnìkan ò rí ó túmọ̀ sí pé àwọn ló máa ń ran òòṣà lọ́wọ́ òòṣà ọ jẹ́ pé ìwọ ọlọ́run òòṣà lọ òòṣà kò ní kankan tí ó sì fún ọ ní dáadáa àbáìdá wọ́n wó gbogbo three hundred and sixty kò sí ní tọ́sẹ̀lẹ̀ olùpèpè tí wọn á pèpè wọn ni man kana yu'minu billahi wal yawmil akhir ẹnikẹ́ni nínú ni tó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ àtọ́jọ́ kẹ́yìn fala yad'u fi baytihi sanaman illa kathara kò gbọ́dọ̀ fi òòsà kan sílé rẹ̀ eré kan gbọ́dọ̀ wà nílé ẹnìkan àfi kọ́ tó bá kẹ́ gbọ́ lọ́wọ́ gbọ́ àtọ́jọ́ kẹ́yìn yàtọ̀ jẹ́ pé mùmínì òdodo làwọn wọ́n ti gbọ́ kálukú fọ́ tiẹ̀ dàgbà. فقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا nínú ni gbogbo àwọn ọ̀sẹ̀ bọ́ tó kù láyé nìsín gbogbo àwọn tó ń bọgi tó ń bọ ọ̀pẹ arọ ẹ̀yin náà a sì ń pa yín láṣẹ pété ẹ bá délé ẹ fọ́ òsà yín kò sí tí ó sè yín ẹ fọ́ kó wó wómúwómú èyí tó bá jẹ́gi nínú rẹ̀ kẹ́ fi dáná èyí tó bá jókòtà nínú rẹ̀ kó wá títì àwọn títì wà kòtòkòtòkòtò wà ń bẹ kò sí tí ó ṣe yín ẹgbọ́ lọ́wọ́ bá gbọ́ lọ nìkan òòṣà kò lè gbà yín lẹ̀ lọ́wọ́ ọkú òòṣà kò lè gbà yín lẹ̀ lọ́wọ́ àrùn òòṣà kò lè gbà yín lẹ̀ lọ́wọ́ òṣì òòṣà kò lè gbà yín lẹ̀ lọ́wọ́ àdáwò ilé ayé bì kò ní kankan tí ó fún yín ju pé yóò ṣe sábàbí kẹ́ sórí ibú láyé àtàlùkè yá àmàlà njẹ́ o sì jẹ́ sábà bí orí ibú èèyàn èèyàn yẹra fún un ẹ tètè fọ kíkà ló kó sinmi kẹfì hàn pé ẹ̀yin o ọlọ́run ti fún yín lọ́gbọ́n ẹ ti gbọ́n ẹ lè fẹ́ bọ́ torí ẹ kálukú lọ fọ́ tiẹ̀ ayé rojú ayé sì sinmi tó ẹ wá wà dúró ọdún yẹn sóni àti rí one thousand four hundred and thirty years. tí ò ní tá à ń sọ̀rọ̀ yìí àbí ẹ pè ní four hundred and twenty years approximately tí wọ́n ti fọ́ gbogbo èrè tí gbogbo mọ́kà ti má tí o tún sóòsà kan bẹ̀ tí o tún ní gbélé ń bẹ̀ má ti jọ́ gbẹ̀ndàlùkìyàn ẹ wá wo àwùjọ tiwa bó ti wá ń fojoojúmọ́ tó fi ń lékún sí lóòsà tó fi ń lékún sí léèrè táàmù wa sọ pé òòsà àwọn baba àwọn baba ńlá àwọn ni oríkọ àwọn baba ńlá àwọn ni àwọn ń sẹ̀sẹ̀ làwọn rubbish ẹ máa bọ̀gí ẹ máa bọ̀ pẹ̀ ẹ máa bọ̀gí ẹ máa bọ̀ pẹ̀ wọ́n wá sọ pé gbogbo àwọn òòṣà táwọn ń bọ táwọn ń sìn àwọn olùpọ́nmúlérò fúnlẹ̀ ayé tàwọn wọ́n lè sọ pé òòṣà ayé báyìí lọ́wọ́ à ń lè fẹ̀ wọ́n níbẹ̀ lójú rẹ ti mọ́ wálé ayé tàwọn irọ́ lásán òyìnbó jí pípọ̀ kó nínú àwọn èrè burúkú ẹ̀ ó kó lọ sílùú rẹ̀ òun náà ẹ̀rín wá ń pa tí àwọn ọlọ́run làwọn jí kó yìí àwọn ọlọ́run táwọn fi kó wọn dé France wọn ò táwọn fi jí wọn kó dé England àbẹ́rẹ́ nǹkan mọ́ ok at the end of the day olórí France ní Macron àbí kí ni ń pè ó sẹ́ẹ̀tì wo bí ó ti possible fún France láti dá gbogbo àwọn nǹkan táwọn jí kó láfíríkà padà fáwọn áfíríkà wọ́n ti dá òòsa wọn padà àwọn nǹkan tí wọ́n ń pọ́n tè lábàá nínú àwọn áfíríkà tó yẹ Ọbàtálá lọ padà kìnìkan kìnìkan ọba irọ́ lásì irọ́ lásì torí akramakumullah àwa awi tán ìwà ń sọ yìí pé ẹbọ tẹ̀yìn sìn òòsà tẹ̀yìn sìn ike bẹ́ẹ̀ làwọn mùsùlùmí náà ti yá ẹ̀sìn wọn ibẹ̀ làwọn ọmọlẹ́yìn pọ́ọ̀lù náà ti ẹgbọ́n sọkúsọ ẹgbọ́n sọkúsọ nǹkan ni kéèyàn ọmọ mọ tí ó sọ kó sì mọ mẹnu pamọ́ abẹ́rẹ́ rí nǹkan mẹ́ afanaj'alu al-muslimina kal-mujrimin ọlọ́run nìkan lè dọ́gba àwọn mùsùlùmí àtàwọn ọ̀daràn wọn lè dọ́gba inna ad-dina 'inda Allahi al-Islam ntótọ́dọ̀ ọlọ́run ọba wa tààràtà ká lè fi wí àwọn òòsà kúgbekúgbe ìbẹ̀rẹ̀ orí ibú tẹ̀yìn kóká wọn ò jọra wọn torí à ń rọ gbogbo yín àti gbogbo àwọn tí máa ń sọ sọkúsọ wọn yẹn gbogbo yẹn ẹgbà Islam ẹgbà Islam kẹtó kú àyílá alùkìyàmà lè púpọ̀ alùkìyàmà lè púpọ̀ ẹni tó sin lọ́nkú ẹ̀rọ ọmọ ọba kátó wá tó dáràn so eléyìí jẹ bó ti ṣe jẹ mbẹ oníkálukú kọ fọ ìrì rẹ ń lé ẹ oníkálukú kọ wó wómúwómú wọn sì gbọ́ wọn gbà wọn sí bẹ́ẹ̀ ẹ̀yin náà wọlé tọ tẹ́lẹ̀ bàtà ńlárúbáwá gbà fọlọ táwọn kí lónìí ọlọ́wọ́n bá fi wọ́n sa síwájú nídìí ọ̀rọ̀ ẹ̀sìn yìí torí ẹ̀ nítorí àbí ti ń sọ fún wa náà nìyẹn ẹgbẹ́ Islam. tẹ́ ẹ padà dání tí yóò máa darí gbogbo èèyàn yòókù sọ̀ngbà tán gbà ẹ wò ibi tọ́lọ̀ ń gbé wọn sí torí ẹ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó ti fi hàn wá o ọlọ́run kì í ṣegi ọlọ́run kì í ṣe pẹ̀ ọlọ́run kì í ṣóòṣà ọlọ́run kì í tọ́wọ́ aṣọ ń bọ̀ ẹnikẹ́ni tí máa ti bí àwọn tí wọn so kínní kọrùn náà ní tiwọn tí wọn pé jésù nìyẹn jésù tí o rí èèyàn ti ń jẹ́ jésù tó wá forí kalẹ̀ fún ọkàbù ọkàbù kò bàjẹ́ nítorí yóò pè kún mú ọdẹ tí ló ń forí balẹ̀ fún ta are you tó ti tó ń ti english mo rò pé iye torédè rèé ṣe english. yọ sọ pé àbórí ẹ dàrú kò dàrú sà kò dàrú ó ti fọ́ dànù ọlọ́ọ̀nì kan lè yẹn máa forí kalẹ̀ fún táwa wíta ìwé tó ń fọwọ́ gbáyà tó ń tún fọwọ́ gbé jìkà ọ̀tún àti jìkà òtún kí ló ṣe é ọ̀dájú pọ̀ máa ń tó ń sùn ẹnìkan wà lọ síwájú igi kan pé Jésù nìyẹn yóò lọ máa forí kalẹ̀ fún ẹ tún máa wò nǹkan wọ́n tún wá sí Jésù yẹn wípé wọ́n lédìí fún un mi rò pé ìrìn rìpọ́tò rìn wọ́n ṣe bíi napkin wọ́n á lé dìfádúró ànábì ìsà á dàrẹ́dà nǹkan ti alẹ́ nìkan sọ pé ńgbà táwọn ti rí fọ́tò Jésù ńgbò làwọn ti rí fọ́tò ànábì Muhammad sallallahu alaihi wasallam fọ́tò fọ́tò òfò kínà ọ̀ èyí tí wọ́n ń pè ní fọ́tò Jésù gbọ́ Jésù kínà níjọ́ wọn tó invent fọ́tò mo rò pé yé wa ló fi jẹ́ pé jésù ti ń bẹ lọ́dọ̀ ọkọ ọ̀dọ̀ ètò wà lọ́dọ̀ ìyàwó nínú ilé kan náà ètò wà lọ́dọ̀ gbogbo ọmọ kọ̀ọ̀kan yàtọ̀ sí ètò wà lọ́dọ̀ ọmọ mi ok jésù èèyàn méje lọ́wọ́ ànulẹ̀ one times seven equals to seven ládùúgbò ńkọ́ mo rò pé yé wa eléyìí túmọ̀ sí pé adúpẹ́ fọlọ̀ èrè náà làwọn náà ń bọ̀ òòṣà tiwọn náà mùsùlùmí nìkan náà lẹ́ẹ̀ni bá pàdé pẹ̀lú pé à ń di kinní kan ká à ń kó kinní kan ká torí ẹ̀yin onítẹ̀síwá ẹ̀ pàtì o ẹ̀ pàtì o tó àwọn àkó kinní kan yẹtu yẹtu lọ tó àwọn àgbà sọ̀rọ̀ yẹn kó sọ ọ́ kọ́lá ń fọ́ ọ́ Islam ò ní ti pẹ̀lú nọ́ọ̀sẹ̀ àbí o tó àlọ́ kó kinní kan kọ́ wájú mọ́tò pé kí n kò sá tiẹ̀ nù. torí ẹ lálẹ́ yìí nìkan gbọ́dọ̀ dọ̀la ọkọ̀ ọjà kìíní dànù kálukú sinmi o mo rò pé yé wa tọ́ anabi sallallahu alaihi wasallam wa Khalid ibn al-Walid ọ̀ràn tó sa ọ̀dà ní ìgbà tí Ramadan kù ìjọ márùn tí ó fi parí tẹ̀wọ̀n kó tu Ramadan là anabi lọ gba Mẹ́kà anabi ni lọ síbi tí ó sa ọ̀dà wà kó wó atófisẹ́ ẹran ní Khalid jagunjagun tí ò síwájú ogun kan rí láyé kọ́mọ̀bórí ẹ̀ láti ìgbà tó ti wà ń pèfè rí títí tó fi di mùsùlùmí Khalid wá jáde ó kó ẹni ọgbọ̀n ó kó wọn sòdí tí gbogbo wọn jẹ́ gẹ́sígẹ́sí nínú àwọn ọmọ ogun rẹ̀ wọ́n lọ wọ́n lọ títí wọ́n fi débi tí ó sọ àrùzáwà ó sì wó dànù nǹkan kan ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀ àní bẹ́ẹ̀ náà ní tó bá kókè ìbàdàn la fẹ́ wú àfi gbàndúrósà àfi wó dànù kò sí tó máa ṣẹlẹ̀ wọ́n á jẹ́ kókè sóbí náà wọ́n ń bọ̀ tá a fẹ́ fọ àfọ̀ dànù kò sí tó ṣẹlẹ̀ òsà pópó ńkọ́ àgbà gbogbo ọ̀fọ̀ dànù ògì ẹ̀ ńkọ́ ẹ̀ gbogbo kíní tí gbogbo ńkọ́ tí gbogbo kálukú ó sinmi. torí pé gbogbo àwọn òsàsẹ́ ò lágbára tán fi lè gba ara wọn lẹ̀ O yẹ káwọn ọ̀tẹ̀bọ náà ronú sọ̀rọ̀ yìí pé òsò ah, lè gbára rẹ wọn náà dá ògbá létí wò lálẹ́ ìkórè tí ó ṣẹlẹ̀ nǹkan kan ò ní tó lẹ́yìn ìgbà tí fàákẹ́tì ó rí pé nǹkan kan ò ó tún máa gbélé ìgbà náà máa gbádùn jù ó rí pé gbogbo àwọn kùdìẹ̀kùdìẹ̀ kan tó àánú àlàáfíà rẹ̀ ń kó ń ọlọ́run ẹ pé so Khalid bin Walid owó Uzza ọwọ́ apàdà wa bá nàbì sallallahu alaihi wasallam láti wó o anabi sallallahu alaihi wasallam o ó ní nǹkan kan ṣẹlẹ̀ ní nǹkan kan ṣẹlẹ̀ à anabi ní ajẹ́ kó o ò nítorí pé kò sèrè kan tá ń bọ láyé àfi ká àlùjànnú kò fi bẹ̀ẹ̀ sí lẹ́gbẹ̀ẹ́ àlùjànnú yẹn ni wọ́n máa fi àwọn oríṣiríṣi nǹkan hàn wọ́n táwọn fi máa gbé ẹ wá kó sáwọ̀ jẹ́ bí wọ́n máa gbé àwọn ṣe ìwòsàn eégún ni wọ́n á lọ sí dìgì kan pé ìdí igi ibi táwọn ti ṣe ìwòsàn eégún nù. wọ́n máa pé eku rẹ̀ rí epo rẹ̀ rí kíní kan rí nígbà tó bá ti tán so ológbòjò tàbí kan tó jẹ́ bàbá eléégún wa tó ń bá ti wá pè tó bá pè tó bá pè tó bá pè wọ́n máa retí kí dáhùn bá rọrùn so wọ́n ni kó sàyàn dáhùn. nígbà tá a bá pé ogo oníkiri o ogo oníkiri o wọ́n fẹ́ gbọ́dọ̀ lò húù pẹ̀lú bàbá ti dá o ẹbọ ti gbà nínú odò húù yẹn alìjánu ni mo rò pé yé wa kò sí òòsà kátà gbé kalẹ̀ àti kálíjánu kọ́ wà dé kí ló á náwọn alìjánu láti fi bẹ̀ sí lẹ́gùn ọ̀nà wọn ní nǹkan kan náà because from time to time ẹ tún máa fídì wọn àbí bẹ́ẹ̀ kọ́ ni. nígbà bá ẹkùn padà wá kó dọ̀tí yín nígbà tó bá yá wọ́n ti mú ìta wọn mú. sàkúrà ń kó mu lọ nígbà tí anabi sọlọlọ àdìsọ náà sọ pé orí nǹkan kan náà orí nǹkan náà ó tí ì nìyẹn padà síbẹ̀ kọ́ lọ wò Khalid bá padà lẹ́ni tí ń bínú burúkú ń tí ni ṣé kí ni yìí báyìí ó tún sẹ́kù síbi kan fi débẹ̀. nígbà tó débẹ̀ obìnrin kan bá yọ sí obìnrin tó yọ sí yẹn ó ti darúgbó kùjọkùjọ ó wá yọ sí níhòòhò obìnrin yẹn wá dúdú birikiti lẹ́ni tó ṣe pé gbogbo orun orí rẹ̀ rí yẹtuyẹtu ṣètọ́ni ti ń jókòó tí o sá yẹn tọ́ ẹni tí wọ́n ń sọ ibi òsà ń wà àwọn babalóòsà ìwọ̀n ń kí òòtà yẹn ní mẹ́sàn-án mẹ́wàá ìwọ́nù ìwọ́ ọ̀zánù anamọlọ́rí ọlá ìwọ́nù téèyàn gbọ́dọ̀ fojú di àfẹ́ni tó bá fẹ́ kàmù ìwọ́nù. so ọ̀sán bẹ̀rẹ̀ sí ní afa Khalid ibn al-Walid ó súnmọ́ torí pé táàsì kan fún ẹni tó fún àyàn gbọ́dọ̀ kọ́sẹ́ sí lẹ́nu. Hmm. yàtọ̀ sí nísìnyí tí òní Khalid gba Islam bó ṣe ń practice ẹ ní Islam ẹ adúrún tá a mọ̀ sọ pé ànábì ní ká ṣe báyìí tẹ́ ẹ̀ ní tẹ́ ẹ̀ máa wò it is not yet time because ìgbò òwúrọ̀ la wà abẹ́ ẹ̀kọ́ Khalid àná alánà lọ gba Islam o wá wo bó ṣe yí Khalid ó ọ̀sá ní ìdálẹ́ méjì ó kú dànù kékeré wa àtàwọn táàlù. ọwọ́ wa Muhammad sallallahu alaihi wa kọ́ ni ro anabi ni naam tilkal alìjánu gàgà ni uzza wọn ni wọn bọ but òkúta igi tí wọn gbé kalẹ̀ bójúbójú ni torí délé yìí. ó níyà o ó ti sọ̀rọ̀ ìtinú níbi pé ẹnìkan tún ní sìn ọmọ gbogbo yín ti di mùsùlùmí ìdí tó fi yọjú tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò ní yọjú àmọ́ ní gbogbo nǹkan ti bọ́ ọmọ lọ́wọ́ ìdí tó fi yọjú tọ́ àyè tó wà wọ́n ń pè ní náklà ìrìn ọjọ́ kan ní maka ó jìnnà díẹ̀ sí maka. òòṣà yìí jẹ́ tàwọn Quraysh Uzza àti ti gbogbo àwọn Banu Kinana òun lòòṣà tó tóbi jù nínú àwọn òòṣà wọn àwọn ẹni tí wọ́n sì jẹ́ babalóòṣà rẹ̀ àwọn Banu Shaybani lẹ́yìn náà anabi wa ran Amr ibn al-As torí àwọn sàhábà pọ̀ ìsìláàmù yìí ṣẹ̀sìn tó ń dìpẹ́ǹdì lórí èèyàn kan pé ńgbà tẹ́ni náà bá ti kú tán kí ìlọsíwájú ẹ̀sìn islam náà kọ́ wá sópin ọlọ́mọdé àwọn jagunjagun pọ̀ irú rẹ̀ ni umar padà sí torí pé khalid ibn al-walid wọn ló ń síwájú ogun ní síwájú ogun ní síwájú ogun wọn win wọn win wọn win láìsẹ̀ umar kan change ẹnu ó fi abu ubaida amir ibn jarrah ó fi so lórí ogun wọn ni wọn khalid ẹ̀ tó sẹ́yìn ẹ̀. ọ̀nà pósì ni o because wọ́n bá ṣàtakò àbùkọ́ kan o ẹ̀hẹ́n nítorí káwọn mùsùlùmí náà lè bá a mọ̀ kéé ṣe nítorí pé léyìí ń lè di wa là ń ti ń wìn torí kọ́ ti pé ẹ lọ sọ náà dò sà gbà wọn ṣàdédé dìfìtì wa lónìí ti máa ń síwájú tá ti yọ Khalid náà sì já ń pata ó sì tún jà lẹ́yìn tó bẹ́ẹ̀ ní islam kìí sẹ́sìn yẹn kan pé tó bá ti kú ọ̀tá a ẹ̀gbọ́n tó lọ sọ̀rọ̀ wa ma muhammadun illa rasulun qad khalat min qablihi ar-rusul afa in mata aw qutila inqalabtum ala a'qabikum wa man ala aqibayhi falan yadurra allaha shay'a. anabi muhammad sallallahu alayhi wa sallam kọjá nǹkankan ju ọ̀kan nínú àwọn aránṣẹ́ ọlọ́ọ̀ táwọn aránṣẹ́ ti kú kúkú tó ti kú kúkú ṣáájú tiẹ̀ tí tó bá kú abẹ́nìkan ló bá pa ẹ wàá tìtorí rẹ̀ pẹ́ ṣe islam wọn ẹni tó bá tìtorí pé ànábì ikú tó lòun ṣe islam wọn ó ní ẹnìkan kan lára ara rẹ̀ ló ṣe ànábì kú gan islam bẹ̀dùn ní ká tó wá kó àwọn akpọ́rọ̀ǹtì ẹnìkan wà kúnnú àwọn akọ̀kẹ́ nǹkan ṣe islam nǹkan kó ṣe islam wọ́n ní nǹkan ṣe tó bá jẹ́ pé nǹkan kan ni wọ́n bá ń ṣe fún islam tó o bá lọ ẹlòmíì ó dipò rẹ̀ bí islam ti ṣe rí nu yàtọ̀ sí ideology táwọn aláìdeology bá ti kú ideology máa ń lẹ́nu gbogbo ideology tẹ̀ mà láyé ẹgbẹ́ lórí scale ẹ rí i pé bínú rẹ̀ ṣe ń jó wàràwàrà lójú ayé àwọn ẹni tó gbé wá bẹ́ẹ̀ kọ́ ni ń jó má lẹ́yìn ìgbà tán kú nítorí pé àwọn ẹni tí wọ́n bá gba pò lẹ́yìn wọn àwọn lè má lè ṣe bí wọn àbí lẹ́yìn táwọn bá gba pò táwọn kan lè máa wò pé wọn ò ṣe tó bó ṣe yẹ káwọn náà tún branch káwọn náà tún branch lẹ́yìn bá sì ṣe ń ya tẹ́ ń the main ideology yóò máa lẹ́nu kìí ṣe bẹ́ẹ̀ ní Islam kìí ṣe bẹ́ẹ̀ ní Islam gbogbo bí tọ́lọ̀ ń kọ́ fún Islam ó dé ó débẹ̀ gan lẹ́yìn kó anabi Muhammad sallallahu alayhi wa sallam torí délé wọn ran Amr ibn al-As Amr ibn al-As yìí. ọ̀tá islam gidi lòun náà tẹ́lẹ̀ kó ti kọ́ gba islam ẹ̀wọ́n àwọn òǹgbà tó gba islam tán gbogbo ọgbọ́n gbogbo òye gbogbo màtóní lòun náà fi ran islam lọ radiyallahu anabi wa rún sóòtà sùwà oúnjẹ òòtà kan fáwọn hùrẹ́yì àwọn ará tọ́ ní kọ́ wú o amúrú ìgbà tí mo débẹ̀ mo bá bá àwọn babalóòsà rẹ̀ ń di rẹ̀ babalóòsà ni má torí kí lọ wá débi kó tẹsán káwọn babalóòsà ju wọn máa kọ́ rẹ lọ kí lọ wá débi ó ní mo sọ yìí pé àmọ̀ràn ni Rasulullahi sallallahu alaihi wasallam ẹn ẹ̀dínà anabi kpami láti pé kí n wo suwaayi kí n wo faqal babalóòsà ni la taqdiru ala ìwọ́nbo ò lágbára láti ṣe bẹ́ẹ̀ ò lè wo kóòtù lema mo ní kí ló dé kọ́lá tó ń nà ó ní ẹni tí ó mú ọ má lè wo ìbẹ̀là rẹ̀ ó ní kò sí wàhálà kóòtù kóòtù wọn á sọ pé hàtẹ́lẹ́ ẹ̀ ẹ̀ ń tẹ̀lé bọ́ọ̀tì níbi tí mọ́lẹ̀mọ́lẹ̀ dé láyé ní ìsìntí ìsìláàmù ti gboko tó ti gbalé irú ìwọ yìí tó sẹ́kù lórí rubbish nonsense pocket tá a sọ pé ibi tó rùn náà dé lónìí wọ́n tún bẹ lórí pé o tún dorí kodò ibi tí ìsìláàmù mọ́lẹ̀ dé lónìí wọ́n tún bẹ lórí pé ìyàwó lọ ń gbáka ibi tí ìsìláàmù mọ́lẹ̀ dé lónìí wọ́n kàn gbósùkà sórí bí ìgbà tí èèyàn gbósùkà sórí òun pè láwàní. wọn sọ pé ẹ ifá gan ó kírun fẹẹrí fá ẹ la ilaha illallah wallahi musiba musiba nígbà tó rùn ń gbé irú rẹ ni amúrò náà sọ nbí ká àti gbogbo ayé ti gba islam irú wọn ti ń bẹ lórí kéèyàn láyà láyà ni yóò ti kó láyà jẹ ọmọ ẹni tó ń bá sọ. baba ló sànù yín sọ fún sẹ́nu rẹ̀ ọwọ́ so amúlò fún mi là á sọ fún mi ìwọ sì ń bẹ lórí àánú ti sìn tọ wáyé fà kí ló ń sọ ṣé òòsà yìí yẹsùmáwò ṣé máa gbọ́rọ̀ ọwọ́ yóò fi ṣòro àbí máa rí wọn ènìyàn ah, bí ọ̀gbọ́rọ̀ bí òríran gbìyànjú kó lọ́pọ̀ kọ́ọ̀lù amúlò ní fọ̀dà náà tó mìíràn mo bá súnmọ́ sàá sùwà fọkẹsọrọ tòwò mọ bá fọ mo rò gbó kọ yẹn rí وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواع سواع سمعوا يا عمرو الخزاعي ọ̀daràn ńlá kan ńlọ́lọ́ kó gbogbo sàn wá ìgbà tó lọ́wọ́ bá fomi pa gbogbo àwọn èèyàn rẹ̀ ń gbà wọ́n àwọn alágbẹrùgbọ́n rí aláìgbàgbọ́ omi wa kó àwọn òòṣà náà ó kó wọn títí títí ó wá dà wọn sí etí odò ní Júdà sẹ́ńpẹ̀ ní Jídà ní. amúrù alùpùpù yẹn olórí ibú yẹn òun alálà ṣètò àná fi hàn ikú lọ sétí òkun ní Júdà àwọn òsàkà ń bẹ́ńbẹ́ tó jẹ́ pé tó bá kó wá fáwọn lárúbáwá tá ń bá ń bọ́ àwọn lárúbáwá fi dèèyàn gíga ìwọ òsì ní dẹ́ni ìgbàgbé má bí wọ́n tó ti kó òsà àwọn èèyàn núhà dé maka mi amúrùn ló kó wọlé torí ẹ̀ lànàbì sallallahu alaihi wasallam ni àwọn rí náà jahannam tí ń kó ìfun rẹ̀ ká gbàdí ìfun ti jáde gbàdí ń kó kánú náà jahannam nítorí pé òun ló kó òsàwọ̀ Jaziratul Arab òun ló kó òsàwọ̀ erékùsù lárúbáwá tọ́ ó ní mo bá fọ̀ mo wá pa àwọn ọmọ ogun tí mo kó lẹ́yìn wípé ilé àwọn babalóòsà tó wà ń kí wọ́n fọ̀ náà àbá nǹkan kan pàdé ń mo wá sọ fún babalóòsà mo ní kí ló rí sí tó ṣẹlẹ̀ yìí ṣé bọ́ sọ pé àná lè fọ nǹkan kan bẹ tó máa protected òun náà bá ní aslamtu lillah èmi náà gba islam báyìí náà pé tó rogún yẹn ni tó bá ti jù yẹn ni lọ ká pé má mi kọ kò léwọ kí ló sẹ́kù mọ́ à oríwó à kò sí tó kù ọ̀sà ojú tí ó sà ìsìláàmù lòdodo bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà lọ yẹ tí gbogbo àwọn ẹni tí sì ń bẹ́ẹ̀ ń di pé wọ́n ń bọ́gi wọ́n ń bọ́ọ̀kù káwọn náà gba pé islam lòdodo islam lòdodo tí o bá ti dá yín lójú ọ̀làjúmọ̀ gbogbo tàbí ń bẹ lágbolé yín ẹ̀yìn kó jáde kẹ́ẹ̀sì sọ fún akọ́ ẹ̀ tí kó jáde pẹ̀lú ògbọ́lọ́ gbogbo ẹ̀ láwọn afọ afọ tí nǹkan kan ní tẹ̀yìn rẹ̀ yọ ẹ wá sọ pé tá a bá fi lè rí fọ́tì nǹkan kan ọ̀bá ti wá gbogbo yín ó di mùsùlùmí kẹ́ ẹ múra pẹ̀lú ògùn ọlọ́run ọ̀la náà lẹ́ di mùsùlùmí á fọ gbogbo ẹ̀ wómúwómú akékanu òsòsì fọ òkò nídìí méjì ẹ̀yọ kanu tó bá ti kó bo ní gbogbo bí àárín àtàrí rẹ̀ báyọ̀ ọ̀fọ̀ táwọn ẹni tí wọ́n ti lọ sàlágbólé wọn tó máa ti tán kó pè wá à ń bọ̀ lọ́la lọ́la bí ẹ̀dẹ̀mìlà tẹ bá ti yá kọ́mọ́nì ìdìpá ṣẹ̀ṣẹ̀ máa tọ́ lójúlé lójúlé ládùúgbò ládùúgbò ẹ̀kọ́sọ stadium tó dà tí sẹ́yìn ó fi tètè yá lójú kan náà eléyìí jẹ́ bó ṣe jẹ́ àmọ́ ká wàá lọ tán kọ́mọ́ á kùn ó túmọ̀ sí kó jóni ọ́ kò nídìí kó kùn kò sáré gbé jáde. torí de eléyìí báyìí ni amúlùmí làásù ó tún ṣe sábàbí tí bàbá yìí tún fi gba ìsìlám anabi wa ran Sa'ad ibn Zayd al-Ashhali wọn ran sí òsà manata òun bẹ ní àyè sanko ní Qudayt ọjọ́ òsà àwọn awo àti Khazraj ní Madina àtàwọn Ghassan àtàwọn míì Sa'ad ibn Zayd ọwọ́ akó àwọn ọmọ ogun ogun tí gbogbo wọn gbọ ẹsìn ó kó wọn lẹ́yìn ọ̀nlọ ọ̀nlọ títí tó fi débi tó sàáwà baba ló sàáwà ń bẹ̀ náà baba ló sàá ní kí lọ wá wá bí ọwọ́ àgbà pé mo wá wó òòsà manhattan ẹ̀rí ìsìláàmù máa ń jẹ́ kéèyàn sòótọ́ tó bá jẹ́ yorùbá lẹ́bù ni wọn ò ní sọ ẹ wá síbi kan bí ni mo rò pé yé àwa wo tayí ni kíni kíni kíni tí a fẹ́ tún máa gbé pamọ́ torí yorùbá máa ní bàbá ara ní sẹ́ ẹrú àfi tọ́ máa jẹ gbogbo àwọn pọ́lítíìsì rọ́ àwa wo tayí ni àwa wo ògùn ògùn ló ń pè bàálà àwa wo ògùn àwa fọ́ ẹ̀rí pé gbogbo wọn náà ti tàdí mẹ́rin pé ẹ́ eh, ògùn láká yìí kíni láká mo rò pé yé àwa fọ́ tàn kù gbogbo ẹni tí ń bọ Ṣàngó ẹ̀rù ọba bí oníbà àwọn kìíní lè pọ̀ <laughs> wọ́n ti àyà ni àwa fọ́ òsàyè ọ̀ọ́lù ọ̀wá ni ẹ̀ ń tẹ̀wọ́dẹ́ inú onú wájú ẹ̀ lọ́fọ́ bàbá rí kọ́ lọ́fọ́ sáájú ń ti ń lọ ń lọ ibi títí lọ obìnrin kankan yọ sí ń wò wò ni kò sáá tí ń bẹ́ẹ̀ ń di oṣù àmànátà nù ó náà jáde sí ó dúdú orí tiẹ̀ náà rí wúruwúru nígbà orí bú ló ṣe ó sórí bú ni kójó yọ ó sórí bú ó sì fọwọ́ gbáyà nsọ kó sórí bú ó sórí bú bàbá ló sọ wá sọ fún pé ìwọ àmànátà apá kan nú àwọn tí ò gbọ́rọ̀ sí ọ lẹ́nu lọ́wọ́ ayò kó o fi ṣèfàjẹ́ tó o bó ṣe sọ bẹ́ẹ̀ sáàdù kan sáàyìn ọ̀sá àǹjànú yẹn bó ṣe kú nù adúpọ̀ ẹ̀fọ́ lọ. ta ló lè dúró ńgbà tó bá gbé dà sókè tó wọn sọ pé bisimilá ta ló lè dúró wọn ò bí ẹni náà dà ṣètò ọ̀nà oní máa dú wọn àbí dá tó bá tún wọn fà á yàtọ̀ alukóró sí ikùn wọn àbí dá ọ̀sà pani. àmọ́ a pé mùnàfíkì ni wọn ẹni tó ń fi ká àtàkùrù sí lọ tó fi pọkù kò lè ṣiṣẹ́ nà so àwọn sàhábà yẹn ìmánì wọn ní agbára ìmánì wọn ní agbára torí kí láyé ìsìn ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí tó bá débi tí nǹkan ti ó tún máa kà mọ́ ọ àbí bẹ́ẹ̀ kọ́ ni kìnìkan ṣe kìnìkan kìnìkan ọmọ ṣe kìnìkan ṣe sí o òun wò pé àyà lè mẹ́tẹ̀ẹ̀tẹ̀ ṣiṣẹ́ lẹ́nu ẹ yɔ yọ bá kí ọkọ̀ máa so báyìí ɔkpa ẹ̀yìn náà wa dojúkọ èrè tí wọ́n gbé kalẹ̀ sọ pé pósìtì ti ọ̀zánì òsàn àwọn fọ kánàbí òtọ́tún ni padà wọn bá eléyà àlìjánu lọkọ yọjú kó tó wá di kí wọn lọ fọ òòsà ó dojú kọ òòsà yẹn òun àtàwọn ọmọ ogun tó wà lẹ́yìn rẹ̀ ó wó dànù ọfọ dànù wọn ò rí nǹkan kan lé òòsà wọn ò rí nǹkan kan ṣe ilé ìjọba alóòdì sallallahu alaihi wa sallam wọn wá gbé Khalid ibn Walid tó gbé dìde lẹ́yìn ìgbà tí Khalid tó ti fọ́ òsà òzàtà sanabi ti ń bẹ maka anabi wa ara kálù síbẹ̀ ní josayima pé kọ́ lọ pè wọ́n sẹ́sìn islam anabi ọ̀ràn lọ jà o ìjọba pé ń gbà mí bí ẹ̀ máa ti jẹ́ pé kásá jagun kásá jagun kásá jagun ní máa ṣe ẹ máa ní lọ díṣẹ́ fún wọn ó lè yọ dáńdí tí ó ti díṣẹ́ nítorí pé ẹni tí máa ń ṣe òǹkà tájà kájà wọ́n wá fi lọ jíṣẹ́ ẹnu rán ní ìtì mo rò pé yé wọ́n dàbí sọ́jà ni tó ẹgbẹ́ atílárì ìdí atílárì wọ́n gbòǹsì yẹ́sì wọn kí atílárì tó máa dojú rẹ̀ pàpàtà yóò fọ́ ni wómúwómú bíi gàárì so wọ́n wá ní lọ jíṣẹ́ báwọn èèyàn àmọ́ gbébọn lọ́wọ́ àìbá mọ̀. nǹkan lè fẹ́ ṣe lọ́nà sàpépà tó gbé lọ́ọ̀rù tiẹ̀ gbígbà tí ó mú pẹ́ńsù lọ́nà lẹ́gbẹ̀ẹ́ atilari máa lò so báwọn ti ṣe wá pé ẹ ta ló rán yín ẹ wọ́n ní kí wọ́n á ti jẹ́ fún yín ní kíní kan táwọn ta yóò yọ ọba pé tálẹ̀ ń di lórí ìṣẹ̀ṣẹ̀ lọ sẹ́wọ̀n pépà tó mú lọ gbígbà tó mú pẹ́ẹ̀nì lọ́ọ̀nì lẹ́gbẹ̀ẹ́ wọ́n máa yọ kàn máa pé àbórí ah, yóò fẹ́ pé yóò kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́ ìkéde tẹ́ ẹ lẹ́kọ̀ọ́ yìí ta lọ́ra ta àwọn ti kú dalẹ̀ <laughs> so nítorí iṣẹ́ ti ń ṣe ìní ọwọ́ máa hun gbogbo gbà ni ọwọ́ máa hun gbogbo gbà bí ìwọ náà níjọ́ pé ìwé kíkọ ìwé kíkọ ń gbogbo gbà wọ́n á ní kọ́ lọ jí sẹ́nu níjọ́ sàlámù àlékún ah. wọ́ọ̀ wá sọ̀rọ̀ ó sì ti ń báwèé aha lọ Khalid tiẹ̀ bí ká jagun wọ́n á fi sí ẹnu rán ní. anábì oníkọ́ ó pé yẹn ọgọ́rùn-ún mẹ́ta àtàádọ́ta ó kó wọn lẹ́yìn nínú àwọn muhajirin àti ansor àti banu sulaim ó dọ́dọ̀ àwọn ó ní tani wọ́n ní mùsùlùmí là wà ẹ̀ka náà fi lọ pè wọ́n sẹ́sìn Islam kì í ṣe pé lọ́ọ́ bá wọn jà ó wá débi wá ní tani wọ́n ní mùsùlùmí ni wá kọ́dọ̀ sọlẹ́yìn náà à ń tí ṣe sọlẹ́ wọ́n sọ dọ́kọ̀nà bí Muhammadin sallallahu alaihi wa sallam a sì ti gba nabi Muhammad sallallahu alaihi wa sallam bá ní ìnàlmẹ́sàgídà fi sàhàtì náà gbogbo lẹ́wà láti kó àwọn mọ́sálásí mọ́sálásí mọ́sálásí sí. wọ́n ẹ̀zẹ̀nà á sì ti ń pèpè fún sọ́lá fíhá láwọn mọ́sálásí wa. قال فما بال فما بال السلاح فما بال السلاح عليكم ó ní kí ni àwọn nǹkan ogun tẹ fún akólọ yìí wọ́n ní tó ṣẹlẹ̀ ní kí àwọn àtàwọn èèyàn kan nínú àwọn lárúbáwá ìjà ń bẹ láàrin ẹ̀rù wa ń bà wá kọ́ mọ́ ti pa àwọn lẹ́yìn ló fi jẹ́ pé ńgbà tẹ yọ sí wa kálukú gbé nǹkan jà rẹ̀ lọ́wọ́ tọ́ a sì ti gbọ́ kí wọ́n sọ pé a sì nà ní wọn mà a ti sọ yìí pé Islam la gbà ìyẹn ni pé nítorí pé a Islam wọn mú wa lọ́tà wọn ní sísìn náà láti nà wọn ti wá ń lépa wa a sì mọ̀ pé èèyàn ń lépa wa ó ti ti kọjá ẹ̀yìn sáwàá wà lọ́wọ́ fìfò ní kọ́ pa wá rọrùn lọ́wọ́ ní ọ̀dọ̀ àkọ́bùrú kálukú kó nǹkan já rẹ̀ lẹ̀ wọ́n kó nǹkan já wọn lẹ̀ lọ́wọ́ ní kíkálukú wọn kíkálukú wọn kí wọ́n sí orí wọn lẹ̀ wọ́n sí orí wọn lẹ̀ lọ́wọ́ apá wọn lọ́sẹ̀ bí kápá kan nínú wọn kọ́ máa so apá kan lọ́wọ́ lẹ́ kọ́ máa so apá kan lọ́wọ́ mẹ́yìn wọ́n so wọn lọ́wọ́ sẹ́yìn wọ́n bá sì so wọn lọ́wọ́ sẹ́yìn. ọwọ́ pín wọn sáàrin àwọn ọmọ ogun tó kó wa èèyàn mójútó àwọn eléyìí èèyàn kó àwọn eléyìí tó èèyàn kó àwọn eléyìí tó nígbà tó dá sòkò sàárè Khalid wa pè pé gbogbo àwọn ẹni tí a mú lẹ́rù

wọ́n sì bẹ̀rẹ̀ sí ní parun Banu Sulaim gbogbo àwọn tó wà lọ́dọ̀ tí wọ́n wọ́n parun àwọn muhajirun àti ansọ àwọn tú wọn lẹ̀ wọ́n tú wọn lẹ̀ fẹ́ sá pákínì má ti sáyà alukó ma lọ ẹ wọ gbabi wọ gbabi wọ gbabi ìbẹ̀rẹ̀ ti wá sá bàánú sùlẹ́mù lọ pa àwọn ìtọ́ wà lọ́wọ́ sí wọn. tọ́ ọ̀rọ̀ yìí wá dé tí anabi Muhammad sallallahu alaihi wasallam ọgbọ́n tó fáálì lè ṣe ìwà gbọ́ntà nàbì sọ Allahumma inni abra'u ilayka mimma sana'a Khalid wọ́n lọ́n mọ mọ́pá mọ́sẹ̀ǹbì tí Khalid ṣe kọ̀ọ̀kan mi o Khalid lọ dáadáa rán kọ̀ọ̀kan mi o oníkọ́ pè wọ́n sẹ́sìn Islam oníkọ́

àwọn almuhajirun náà là ń sọ̀rọ̀ àwọn sì mọ̀ pé ntànàbí nìkan lọ sí nìkan lọ sí dáwà wọn sọ pé kán lọ pa làwọn ti tú àwọn èèyàn yẹn lẹ̀ tó eléyìí túmọ̀ sí wípé tó bá ti jọ́ aṣíwájú lórí àwọn èèyàn má sì wọ́n darí o má pa wọn láṣẹ pẹ̀lú ń tọ́ takùtà ọlọ́run tó takùtà nàbì sallallahu alaihi wasallam torí kìí ṣe gbogbo wọn náà ní ọgbọ̀ngbọ̀n pé ntòun fi ń pa wá láṣẹ yìí kọ̀ yẹ ká tẹ̀lé ọ lórí ẹ̀ àwọn kan ó ti ṣàtìsí torí ẹ̀ ló ṣe jẹ́ pé ẹnikẹ́ni tó bá jó lórí kọ̀ lẹ́tọ̀ọ́ ká gbọ́rọ̀ sí lẹ́nu àfi tó náà bá ń tẹ̀lé tọ́lọ́ tí ń tẹ̀lé tà nàbì Muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bá Abubakar ti sọ fún wa wọ́n ní ati'uni ma ata'tu Allah fi wa la in 'asaytuhu fala ta'ata li alaykum. ẹ máa tẹ̀lé tèmi tẹ bá rí pé mi náà ń tẹ̀lé tọ́lọ́ mọ̀ ń tẹ̀lé tẹ ànábì o tẹ bá ti rí pé mọ̀ ń mọ̀ ń ànábì ni ẹ má o ọjọ́ ràn yẹn pé kẹ́ tẹ̀lé mi mọ́. nígbà tí ànábì tó ń rán àwọn èèyàn lọ́mọ ogun pé kí wọ́n lọ wọ́n lọ sí ó sì pé eléyìí lọ̀gá ẹ gbọ́rọ̀ sí lẹ́nu gbogbo tó bá ní ó dùn mọ́ yín kò dùn mọ́ yín ẹ sí. níbi tí ń dùn máa yín àti dùn máa yín ok kó fún ó ní kálukọ́ lọ sẹ́gi wa àwọn sì lọ sẹ́gi wa ń gbọ́ àwọn fi náà lulẹ̀ nínú sahara ẹ mọ̀ pé ẹ máa wá gíká wọ́n ṣe wàhálà títí wọ́n kó gíká igi ti wá igi ti pọ̀ ó ní wọ́n dáná sí wọ́n dáná sí ó ní kí wọ́n tò kálukọ́ máa wọná lọ́kọ̀ọ̀kan kálukọ́ máa wọná lọ́kọ̀ọ̀kan ah, kí ló dé tá náà ó ní ti bá àná bí ní kí ẹ tẹ̀lé tèmi ntí mo bá fi pa yín láti tẹ̀yìn lọ́rùn àbí ọ̀tẹ̀yìn lọ́rùn wọ́n ní a ah, àwọn àgbàlagbà níbi ìtinakọ́ so tábà wa tẹ̀lé tiẹ̀ ìwọ lágbájá àti tàmẹ̀dòdó la yẹ padà lọ mẹ̀dínà mẹ̀dínà òjìnà ntẹ́ni tẹ́ fi so lórí lé wa lórí ní kásẹ̀ ni ṣé ká wọná dáná ìlú ọba ní ká wọná wọná àmọ́ wọ àní wọná bá tẹ̀wọ̀n kí tẹ́nìkan bá ti dán tó ń wọná pé ànábì ló ní ká gbọ́rọ̀ sílẹ̀ nu ànábì ní sẹ́yìn ti wọ̀ wọ́n láti wọ̀ ní sẹ́yìn bá wọ̀ ní ẹ̀ jáde nínú ẹ̀ láéláé innama ta'atu fil ma'ruf kọ̀tọ́ ká gbọ́rọ̀ sí yẹn lẹ́nu àfi tó bá pé ti fi ń pa aláṣẹ Muhammad sallallahu alayhi wa sallam ọjọ́ ń wọ́pọ̀ lẹ́nu àwọn olórí ní Nàìjíríà ń bè wọ́n máa sọ pé àwọn aṣíwájú ẹ̀sìn pàápàá àwọn mùsùlùmí wọ́n bá àwọn ọmọlẹ́yìn wọn sọ̀rọ̀ nípa bó ti ṣe yẹ kó wọn máa tẹ̀ láti àwọn olórí ta làwọn olórí náà báyà president ta ló lórí náà báyà governor ta ló lórí náà báyà chairman local government ta ló lórí náà bóyá ọba ta ló lórí náà bóyá baálẹ̀ àkọ́kọ́ sẹ́yìn gba àwọn àfáà yẹn ṣiṣẹ́ ni sẹ́yìn fi ni kó wọn máa bá yín báwọn èèyàn sọ̀rọ̀ àwọn ń gbowó oṣù lọ́dọ̀ yìí mo rò pé yé ẹ kúkú kẹsìn kan yín náà lẹ sọ pé ní tẹ̀sí kì í sẹ́sìn gáàní túmọ̀ pé ẹ fẹ́ máa lu àwọn bẹ́ẹ̀ ṣe ń lu ọba sọ ẹni tó bá jẹ́ olùmọ̀ nípa ẹ̀sìn ò nídìí láti ẹ̀sìlẹ́bù àwọn èèyàn fẹ́ nìkan àyàfi tó náà bá jẹ́ pé ń tẹ̀lé tọ́lọ́ ń tẹ̀lé ti anabi muhammad sallallahu alayhi torí pé anabi náà ní sọ fún wa ní ìsìnkú ما أطعت الله فيكم ولئن عصيته فلا طاعة لي عليكم أتلت من تبارك من أن تلت الله تبارك من تقوت الله من تقوت النبي محمد صلى الله عليه وسلم كي صورة يلوري كي كتلي مما ẹyin ní ìsìnkè sá alukurani lẹ́yìn fi ń darí wa kí ẹsẹ̀ tà nàbì sallallahu alaihi wasallam lẹ́yìn fi ń ṣèjọba lé wa lórí kí á nìtúmọ̀ pé ẹ bá wa kó àwọn èèyàn sínú sáàgó níta bá ti wí kí wọ́n máa ṣe àhọ́lọ́ mẹ́jẹ. mo rò pé ń yẹ yín ẹ̀sìn Islam yẹn àmọ́ àwọn olórí wọn ìyẹ́ gbọ́rọ̀ sí wọn lẹ́nu níwọ̀n bá ti public order ò ti ní dàrú. mo rò pé yé wa ní ti tán bá sọ pé tí rẹ́ẹ̀dì bá tàn mọ́tò ọ̀gbọ́dọ̀ lọ àwọn ò ní sọ fún yín pé ẹ lọ jàre nígbà tí èsì pa àfẹ́ pa yín tí green bá tàn ní ẹ lọ a sọ pé green ti tàn wọn náà tají ó sì ń sùn lọ nísìn so irú àwọn nǹkan báwọn àmọ́ pé yẹn wọ́n á tòfin kan ọ̀tàkùtọ̀ lọ́ọ̀ ẹ tẹ̀lé torí pé olórí olórí kí la fẹ́ fi ṣe mo rò pé yé pé ẹni tó bá bí dànù yín kó tún ṣe sọ́lá à wọ́n bí àwàdà ọ̀ á ṣe sọ́lá tó àyàjọ kú ni o mo rò pé yé àjọ ẹ jáde lọ sí sọ́lá tuntun ìjọ kí ló fẹ́ mọ́tò kó kalẹ̀ sí mo rò pé yé wa so Islam nìyẹn Islam nìyẹn so nígbà tí anabi sọlá àgbà tẹ́ ẹ ti wọ náà wọn náà wọ̀ ó ní tí ẹ bá wọ ẹ̀mí jáde ńbẹ̀ láìláì tẹ ẹ wo bá ti ọba ti ṣẹlẹ̀ tẹ̀lé ìtumọ̀ sí pé tí wọ́n bá fi lórí sọ máa sọ olórí olórí ṣe jàmá kan fi ọ̀nà kan orí ọmọ kọ́ àwọn èèyàn kò kúkò ọ̀sọ̀ wọn dẹni tí lọ O lè kó amíru ló ń amíru kìnnì man amara lálùsọ ọdọ amíru amíru rọ lọsọ pé ẹ gbogbo ẹ̀yin obìnrin tẹ wà nínú jàmá rọ àwọn yìí báyìí ẹ lè lọ́kọ àfi tó amíru bá fọwọ́ sí wọ́n gẹ́gẹ́ bíi tani obìnrin kó tó máa sọ fẹ́ni tó fẹ́ fẹ́ pé ẹ ẹ tí dáàdì mi bá dẹ̀ gbà gan kò dẹ̀ tí ì tó àfi tá mi rúbà bọ́ sí àhà àmọ́ lomi ìsè bàbá ẹni ni. ẹwọ ẹwọ àwọn bulu, tí ọkọ àtìyàwó wà á jà kò sẹ́ni tó lè sọ tí ọkọ àríbá mi rọ̀ bá sì dájú. tọ́lọ̀ ló ní ẹ máa wa ní àwọn agbára yẹ̀yẹ́ tó bá ọmọ ọmọ àjọ àwọn obìnrin ò sì gbọdọ̀ lọ́kọ nínú òde ìjọ ó ti di kínú ó ti dẹgbẹ́ ẹ̀mùlẹ̀ ẹgbẹ́ òfò. alóbìnrin kan wọ́n fi ìyà jẹ nínú jàmá karambà ní tí wọ́n ń ṣe wọn àwọn àgbẹjọ wa ń sunkún àánú rẹ̀ sì ń ṣe yẹn àmọ́ àlè gbàgbọ́ tẹrẹ àwọn obìnrin kan máa ń rojọ́ ẹ má tètè gbàgbọ́ ó sì ṣe bàjẹ́ ó sì ṣe bàjẹ́ àwọn tó kó mi ẹkún bẹ́ẹ̀ yọ ọkọjá pé yẹn tẹ bọ́tìn yọ kàn máa dà ní tí wọn ti láàánú la ọtẹ kàn náà ni àwọn obìnrin mọ ẹjọ fabricate tó ń torí ẹ bófin kan bá rojọ́ bá rojọ́ àgbọgbọ wọn ti gbàtà bá gbọtọ kọrọ tẹtọ bá ti ti kọkọ náà tó yọ yọ máa ké ẹ tún sọ báyìí obìnrin yẹn wá rojọ́ àánú ti ṣèyàn mọ́ alábìlẹ̀ ó fi gbàtà bá wa tọkọ obìnrin yẹn wá sọ pé àwọn ń ṣe kan ó wá dákọ̀ jàmáà yẹn ń gbọ́kọ̀ jàmáà yẹn rí nílẹ̀ yìí náà ó nílẹ̀ yìí ó ní jàmáà táwọn ṣe ṣèyàn wípé ó dàbí ìmùlẹ̀ mo ní pé sọ dàbí jàmáà tẹ́lẹ̀ gbogbo náà ni. ó ní ẹni tí ìbá sara wọn kò lè fi obìnrin láàrin àwọn àwọn obìnrin àwọn wọn gbogbo tó bá ti ṣẹlẹ̀ ni ọ ju ẹ kódà amiru ló fò ń lọ́kọ láì jẹ́ pé àwọn bàbá òun lọ́wọ́ sezi náà kọ ni sezi náà lẹtọ so ńgbà tí máa kò burú wá nǹkan wá wá ṣẹlẹ̀ àti tuntun sọ so mo á ní ọkọ yẹn wọ́n gbọ́dọ̀ pè wá hmm. wọ́n pè wá jọ mẹ́jọ àfa fóònù ń kọlura ọ ní kó tó dijọ́ kẹjọ wọ́n sá ń pè mí ẹjọ́ sá obìnrin tó dẹ̀gbẹ́jọ́ wá yẹn àwọn jàmá wọn nù ètò wà ní Dubai ètò tún wà ní Dubai ètò tún wà ẹjọ́ obìnrin tó dẹ̀gbẹ́jọ́ wá yẹn jàmá máa dá sí mọ́nítà ni jàmá náà ta ni jàmá ranu yẹn tó máa dá èèyàn gbẹ́jọ́ wá sí sẹ̀ríà wọn sọ pé jẹ́ máa máa da sí jẹ́mọ́ fún yín ò sí láyé tó fi gbé wá sí sẹ̀ríà àìjọ sà ẹ jẹ́ kí jẹ́ máa parí ẹ̀ ẹni à adìyẹ tó sutí ọ̀tọ̀ ara rẹ̀ lọ́wọ́ ìwọ ìyàtọ̀ jẹ́ òtí tò ó tún jẹ́ mí corona padà pé ẹ jẹ́ jẹ́ sí àkọlọ́ àkọlọ́ máa fi mùsùlùmí lẹ́gbẹ́ àkàrà mọ̀kúnmọ́ wá. tí bá ṣe wá máa ṣe ra wa nù wọn á lọ kóra yín sábẹ́ àwọn èèyàn kan tí ò márùn orí wọn wọn máa fà yín kábí màálù màálù gan wọn èrí pàǹpà pupa máa téèyàn ṣe wúrẹ torí ti jẹ́ pé gbogbo kan fi kan fi kan wọn lọọ máa jayé káyé wọn máa jayé fàmílétè kí n wọn máa lọ jálù àwọn obìnrin olóbìnrin náà ibi náà máa ṣe kógbẹ́ kógbẹ́ kógbẹ́ kogbẹ tẹ̀lé àwọn obìnrin máa ṣe bàbá náà ibi bàbá náà ibi bàbá náìbì. gbogbo nǹkan ọ̀ ẹ ẹ̀dá bẹ̀rù ọlọ́run yá iyú alladhina amanu taqullaha haqqa tuqatih wa la tamutunna illa wa antum muslimun islam lọ jáde islam lọ jáde ọlọ́run mọ̀ yàtọ̀ tẹ́lẹ̀ omi ti ṣe ló kọ́ gbọ́n fún láàmì rúrọ́. tí ó rojọ́ fún un láyé ń bẹ àti lọ́la òkèèyà torí di eléyìí Khalid bin Walid ó ṣe ń tó má nàbì sallallahu alaihi wasallam sọ pé kò ṣe ń tọ́kàn ní pẹ̀lú ti Khalid ṣe o ìjà wa bẹ́lẹ̀ láàrin Khalid bin Walid àti Abdulrahman bin Awf lórí àṣìṣe tí Khalid ṣe ẹ máa wo Islam kò sójú ṣáájú ń bẹ Khalid àna alánà lọ gba islam ẹ wọ àwọn èèyàn tán kó sí lábẹ́ àwọn bàbá tó ti pẹ́ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ nu islam láti dọ́ tí islam fi bẹ̀rẹ̀ àwọn bàbá bàbá tó ṣe pé oríṣiríṣi àdánwò oríṣiríṣi ìṣòro náà bá pàdé lórí pé wọ́n gba islam nínú àwọn ẹni tó sì fi mú wọn dánrin náà ni khalidu yìí wà. òun náà wọ́n tún wá fi so lórí ilé wọn lórí wọn ò sì bínú ṣùgbọ́n kí ló wá fàjà nítorí fàjà ní sísì dàtẹ́ lò tí Khalid sísà ó sì dàtẹ́ lò torí pé lọ́ọ́ pè wọ́n kìí ṣe lọ́ọ́ bá wọn jà. Abdulrahman ibn Awf ìjà wa ṣẹlẹ̀ láàrin rẹ̀ àti Khalid ibn Walid lórí bí Khalid ṣe ṣì ìdà sẹlò mùlásánà ọwọ́ àṣẹlẹ̀ láàrin títàn síra ẹni bíbú rẹ ni ọsẹlẹ láàrin ọ̀rọ̀ yìí wá détí gbọ́ anabi wa Muhammad sallallahu alaihi wasallam anabi tí èèfẹ káàrin mùsùlùmí ọdàrú yàtọ̀ sí wọ tọjọ gà tọjá síwájú tọgbẹ mọ gbọ́ pé wà á ti lágbádá ń dà ó níbẹ̀ ni sọ fọ <laughs> so anabi wa sallallahu alaihi wasallam rárá anabi pé Khalid ibn al-Walid onídà ẹnkẹ ọsàbì fáwọn sàábì mi lọ́rùn lẹ o à ṣé Khalid náà ṣe sàábì ni à sàábì ju sàábì lọ ọlọ́ǹgá ti fi hàn ọlọ́ni láyé sẹ́wìí mí nǹkan من أنفق من قبل الفتح وقاتل أولئك أعظم درجة من الذين أنفقوا من بعد وقاتلوا وكلا وعد الله الحسنى ọlọ́run ò lè dọ́gba o ẹni tó ń ná owó rẹ̀ tó sì tún jagun sẹ́sìn ọlọ́run kánàbí ò tó rí maka gbà àwọn eléyìí lọ ga nípò ju àwọn ẹni tó jagun tó tún náwó lẹ́yìn ìgbà tánàbí ti gba maka lọ bó tilẹ̀ jẹ́ pé gbogbo wọn náà lọ́lọ́run ṣàdéhùn dáadáa fún àmọ́ wọn lè dọ́gba anábì ní fi àwọn sọ̀hábì mi lọ́rùn lẹ̀ o. fọwọ́lọ́hìn lẹ́wùkánà lẹ́ka ọ̀hùdùn dáhàbà mo fọlọ́n búra tó bá kọ́ bá ní òkè ọ̀hùd ní gold thumma anfaqtahu fi sabilillah tọ́wọ́ ana sójú ọ̀nà àti jagun sẹ́sìn ọlọ́ọ̀. ما أدركت قدوة رجل من أصحابي ولا روحته o lè rí ládàá jíjáde tí sàbí bá fàárọ̀ jáde lọ jagun sójú ọ̀nà ọlọ́run àbí fífi ìrọ̀lẹ́ jáde tó bá fi ìrọ̀lẹ́ jáde lọ jagun sójú ọ̀nà ọlọ́run o lè gba ládẹ̀ nínú àdìsí mi o lè gba ládàá múdù sàbí kan àbí dàjì múdù rẹ̀ ànábì ò sì sọ pé ti gold kò sì sọ pé ti silver kódà kó ṣe gàrí kódà kó ṣe èrì ìní sàbí bá fi ṣe sàrà gàrí àbí èrí tí èèyàn jẹ ìní sàábí bá fi múdù kan ṣe sàrà àbí ìdajì múdù ó lè gba ládà rẹ tí wọn bá fi gbogbo óhùdù ṣe sàrà sàábí sí sàábí nu báwo làwọn akúrúntù sí sàábí. sọ́wọ́n sakọ́tọ̀ tán rẹ jẹ́ pé ẹ̀ mọ etí mọ́ ná fún Islam ni sí ọ̀rẹ́ láì ọ̀nà nítorí ọlọ́ọ̀nà lójú kò lẹ́nu àti máa sọ̀rọ̀ rubbish. Khalid ibn al-Walid yẹn tánàbí ń sọ bẹ́ẹ̀ fún un àwa bá a bá ná gbogbo ń tẹ ala náà tún lè tó tó tún mọ̀ sí àwọn sàhábà ga púpọ̀ rọ́dí radiyallahu anhu torí ẹ̀ hadithi náà ni láti la tasubbu ashabi la tasubbu ashabi la tasubbu ashabi fawalladhi nafsi biyadihi law anfaqa ahadukum mithla uhudin dhahaba.

tẹlẹ ìtumọ̀ sí pé sọ́ábì ìsìnyàn yẹpẹrẹ àwọn gangan ní sọfọrọ olè islam àwọn làǹbásádọ ẹ̀sìn islam kò sí àyè fún ẹnìkan àfọlórí ibú láti máa bú sàhábà torí ẹni jẹ́ pé àwọn rọfìdọ àwọn ṣíà akhzahumullah Ọlọ́run bó dojú tì wọ́n nínú ẹ̀sìn tiwọn ni ká máa bú sàhábà ká máa làánà wọn gbogbo àwọn sàhábà ńláńlá yẹn wọ́n máa bú wọn وأبو أم المؤمنين عائشة رضي الله عنها وأبو أبو بكر رضي الله عنه وأبو عمر رضي الله عنه إيه من تنكو أبو بكر أتي عمرني صنع ما قريش ما هو اللي قريش مجيج أعوذ بالله gbogbo àwọn ti nàìjíríà yìí náà wọn látàrí ebi tí wọn bi jẹ tó fi di pé àwọn Iran rí wọn mú wọn kówó ránṣẹ́ sí wọn wọn fi takida kakida fún wọn níjẹ́ òní sí àwa wọ nàìjà because nàìjíríà yìí náà ni gbogbo wọn bá ká súnà sì dé alhamdulillah wọ́n bẹ̀rẹ̀ sí ní kó tọ̀ríkọ̀ ń kó kó ńlẹ̀ gba gbogbo àyè máa lọ pẹ̀lú ògbọ́lọ̀ títí wọnú yàrá àwọn ń àwọn kan wá lọ dé wọn láwọn ṣe ṣíà wọn ń pa alukur'an ti ń bẹ lọ́wọ́ pé wọn pe gbogbo sàhábà ti di káfíìrì lẹ́yìn anabi sallallahu alaihi wasallam ah! gbogbo nǹkan lọ́dọ̀ tiwọn kò òfin wa débi pé ní ní wọn sì ń bú àwọn sàhábà wọn máa alìjáná rú èwe lẹ́yìn wá fẹ́ wọ̀ àwọn awitẹ àwọn gbósù kọ́ orí àwọn olódò burúkú tí ọ̀dà kàn tó bá dijọ́ aṣúra pé wá wọ àwọn wèrè láwọn ṣíà yẹn ètò mú àdá ètò mú dà ètò mú ọbẹ ètò mú chain wọn mọ fi sára wọn kálukọ sáfẹ kẹjẹ ọjáde láàrọ. wọ́n fẹ́ fi sàmì pé àwọn náà jẹ ìrora díẹ̀ irú ètí Hussein jẹ nírú ọjọ́ Ashura torí náà ni wọ́n pa ní Karbala. èèyàn wà máa ma wù ń dáadáa ètò túmọ̀ sí sára rẹ̀ rí torí pé wọ́n fi hàn gbogbo ara rẹ̀ kò sójú ọgbẹ́ ń bẹ̀ this is tó máa dán wèrè wò yọọ mú àdá àdá tó mú burúkú yọọ máa ti labbaika ya Hussein labbaika ya Hussein yọọ máa fi àdá yẹn sára rẹ̀ lẹ́yìn títí tí àdá yẹn tí ó fi bù nígbà tá a dà bá bù tán yọ wá dẹni tí wọ́n ń di tùlù tí wọ́n ń di àbúrò máa di ká sẹ́fún lọ fẹ́ kú níṣẹ́ lọ́yẹ̀ kẹ́ ẹ máa wòran àmọ́ bóyá kìdá tàwọn ti nàìjíríà ni ò tí ì gbóni ìjọ táwọn bá láwọn ń ṣe aṣúra tiwọn tó yẹ káwọn náà kó àdá jáde wọn kọ bẹ jáde kódà jáde àbí wọn yìí tàdá náà jáde àwọn máa sọ pé labaye kaya hussein wọn ò tún ní gbà dáadáa ọ̀gá wọn zẹkùzùkì òun ọmọ afurasí báyìí yóò máa ti wá àwọn ọmọ ọ̀dọ́ ọmọ gbára wọn gan àdá àdá làwọn ọ̀gá yìí máa ń lò. lórí àdúgbò ẹfọlọ́n tó sì wá lọ́nà àwọn sọ̀hábà ahlu sunnati wal jamaa nínú àkídà wọn wọn náà ní kí gbogbo sọ̀hábì ànábì sallallahu alaihi wasallam ní àpálẹ́ ni gbogbo wọn la fẹ́ràn àní. Ah, ẹnìkan láàyò àníkan ní pọ̀sí láàrin wọn gbogbo wọn ni tiwa a sì ní dásì aáwọ̀ tó ṣẹlẹ̀ láàrin àwọn sàhábà tá a sọ̀rọ̀ àdádájọ́ fẹ́nìkan lọ jàre ẹnìkan lọ jẹ̀bi wọ́n gẹ́gẹ́ bí ìta ni fìtínà ni tọ́lọ́ wọn bò jẹ́ kí ọ̀bẹ wa ìdá wa kó kópa ní fi eléyìí ni àkídà ti ahli sunnati wal jamaa ọlọ́wọ́n bẹ ẹlẹ́dàá là ń bẹ̀ kó fi orí eléyìí ti ń bẹ nínú títẹ̀lé tí muhammed sallallahu alaihi wasallam bá kó fi ṣe wá bá wá lọ ní kọ̀kọ̀ àti ní gbangba fi ṣe o bá kó kú kó lẹ́yìn ikú kó سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك أنا kan lọ صلاتي